kí Sọjí kí Sọjí máa sọ pé òun fẹ́ lọ rìpọ́ọ̀tù kéèyàn máa ṣe ṣóò Sọjí mo fẹ́ sàn kankan fún ẹ àwọn èèyàn máa máa ṣe shows wọn àwọn máa ṣe shows fáwọn èèyàn rádà wọn ò ní wọn ò ní report ẹ kí ló dé tó jẹ́ pé bú mi kí èmo bú ẹ ìwọ náà bú mi lórí social media kí ló tó fa wàhálà náà mo fẹ́ bi ẹ́ náà kílẹ̀ tó jẹ́ pé tó bá ti bú àwọn èèyàn tó sọ̀rọ̀ sáwọn èèyàn tí wọ́n bá ti wá sọ tí wọ́n padà wàá máa máa lọ nọ́mbà síta one oh one pé kọ́ máa pọ̀ ọlọ́pàá kọ́ máa pe social worker kọ́ máa pe immigration kọ́ máa pe gbá kọ́ máa pe pèdò mo kàn fẹ́ bí ẹ náà ṣé òun tèkì ẹ̀ tú i don't know what i don't know mi ìmọ̀ mi understand bó ṣe ń tèkì kínní ṣé o ti sọ di nǹkan mi ni mi understand ẹ. Eh? kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ná àwọn èèyàn ń ṣe shows everybody ń ṣe shows tó bá ti mọ̀ pé o ò pé kéèyàn bú ẹ kí wọ́n náà bú ẹni náà then why are you coming on social media why are you coming on social media I, mo rí mo rí update ẹ tó ń sọ pé kọ́ máa pọlọ́pàá fún mọ́mí Adébíyìnpé for what for what bẹ́ẹ̀ tìgbà tí wọ́n wá tó gbé ìyá èèyàn wá tó gbé fámílì èèyàn wá tó gbé gbogbo everything wá àwọn everybody kan àwọn èèyàn ń wù ẹ́ ni pé kí ló wá dé tó jẹ́ pé táwọn èèyàn bá ti wá ṣe ṣóò tiwọn ṣóò máa ń hit ẹ gan Sọjí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ o need láti lọ ṣe prayer gan ìwọ tó jẹ́ ọkùnrin kí ṣóò máa hit ẹ kó máa hit ẹ tó tó yẹn tó máa ti ṣe ṣóò kékeré báyìí wàá máa pọ ọlọ́pàá ni ṣé mo fẹ́ bi ẹ́ ṣáwọn ọlọ́pàá gan ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀gùn ò ti sú wọn ni ó yẹ kọ́rọ̀ ẹ̀ kó ti sú gbogbo àwọn ọlọ́pàá because ẹni wàá pọ̀ ọlọ́pàá ọ̀la wàá pọ̀ ọlọ́pàá ọlọ́pàá olè ní kéèyàn kọ́kọ́ máa ṣe chat nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. ìgbà tó ti mọ̀ wípé tó bá wá sí orí social media tó bá tó bá tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ sí ẹ padà ó máa dùn ẹ́. Thank you for joining in thank you all tó mọ̀ pé tó bá wá sórí social media pé tó bá ti wá sọ̀rọ̀ ó máa dùn ẹ́ then why are you coming kí ló ń wá fún why tó jẹ́ pé tó bá ti bú èèyàn tí àwọn èèyàn bá ti bú ẹ padà wá ní kán lọ pé gbá kán pé sójà kán pé ámì fún kí ni bẹ́ẹ̀ wọ́n ń búlì àwọn obìnrin òun búlì gbogbo àwọn àgbéyàwó àgbébàbà àgbégbogbo fámílì àwọn èèyàn wá mi ìdẹ̀rù pé bóyá àwọn èèyàn ń report ẹ Soji ṣé kí n sọ kọ́kọ́ fún ẹ wà éèvù gan o o éèvù ìdí tí mo ṣe sọ pé o éèvù ni wípé má gbọ́ mi ìwọ yìí ló máa pe immigration ìwọ yìí ló máa pe social worker ìwọ yìí ló máa pe ọlọ́pàá ìwọ yìí ló máa sọ pé ẹ fi gbogbo èèyàn gbogbo èèyàn ò ṣiṣẹ́ kò sẹ́ni tó ń ṣiṣẹ́ lójú ẹ rí Thank you, my mommy Adebimpe Alasho Adura, for joining in. Thank you, ma. Please share, share this um, uh, what's it called? This um uh, chat. Kí ni kí ni reason mo fẹ́ mọ̀ reason kí ni nǹkan tó ń ṣe ẹnu tó ah everybody à ń búra wa ni mo bú ẹ̀wọ́ náà mi everybody enter entertainment ni why are you taking it I don't even know kí ló dé tó ń kà sí nǹkan míì tó ń tó ti wá yí sí nǹkan ìyá àdómi ìmọ̀ nǹkan tí mo fẹ́ pè é ìwọ yìí ló máa ní voice note ọdún mẹ́rin lọ́wọ́ ìwọ yìí ni téèyàn bá pè ẹ́ wà á ti sáré tẹ rìkọ́dì wà á máa rìkọ́ọ̀dì ẹ̀ èèyàn gbọ́dọ̀ láṣìírí lọ́wọ́ ẹ̀ thank you màmá mi adébíyẹnpẹ aláṣọ àdúrà god bless you mà yá rere kí ló dé tẹ́ pé èèyàn lè ní àṣírí kankan ní ọwọ́ ẹ̀ tó bá láṣìírí kékeré báyìí lọ́wọ́ ẹ báyìí wàá sáré ló fẹ́ gbé síta wàá sáré ló fẹ́ ṣègbà wàá sáré ló fẹ́ ṣàwo kí ló dé kí ni nǹkan tó dé bá ẹ náà mo fẹ́ mọ nǹkan tó dé bá ẹ kí ló tó fi rẹ lọ́kàn balẹ̀ I can understand that Facebook is now paying money pé nítorí pé Facebook ń sanwó kò wá mìíní wípé kó mọ wá ṣàwọn shows tó jẹ́ pé wàá máa máa wàá máa máa wàá máa expose àwọn èèyàn tó jẹ́ pé àwọn nǹkan tí ò ní mìíní ni wàá máa máa ṣe. the other ways tó fi lè ṣe shows o oh, need láti ní pé kó ṣe shows wípé o fẹ́ ṣe show ko ta ló o fẹ́ entice àwọn èèyàn o fẹ́ kó èrò jọ ẹni torí ẹ̀ ni o fẹ́ o fẹ́ ṣe gbá o fẹ́ ṣe àwo He has no right to attack Sister Adebimpe. Thank you, Sister uh, Esther Mujisola. Kí ló dé? Everybody ń ṣe bó ṣe òun lórí social media ni. Kò wá yẹ kó wá máa máa máa so so so kéèké ni kò máa téèké ẹ̀bẹ̀ ni pé nǹkan ńlá ni. Mi mú nǹkan tí mo lè pè é. Gbogbo èèyàn ló fẹ́ rìpọ́ọ̀tì tán. Èmi ń sìn oníkan pọlọ́pàá fún mi, oníkan pe social worker fún mi kí ló fẹ́ ṣe fún mi kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún mi náà mo sì máa bọ́ sọ́ọ̀nà mo máa sọ̀rọ̀ ni mo fẹ́ sọ nǹkan fún ẹ tó mọ̀ get this into your brain tó o bá mọ̀ lẹ́ni ọlọ́pàá ò lè ní kí n má ṣe ṣóò kó tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn èèyàn tó bá ń sọ fún tó bá lọ ń rìpọ́ọ̀tì sọ ọlọ́pàá ọlọ́pàá máa sọ fún yín pé can you block the person ó máa sọ pé kó lọ blọọkì ẹni yẹn pé kó blọọkì ẹni olóòpó lè sọ pé kéèyàn má wàá ṣe ṣóò ìwọ ló máa sọ pé kó blọọkì ẹni yẹn pé kó máa lọ lórí social media so gbogbo pé oníkan máa report àwọn èèyàn yẹn oníkan máa report kan máa ṣe gbá kan máa ṣàwó yẹn ọmọ kò jẹ́ nǹkan kankan lè stop anybody the last time tó wá ó play recording èèyàn ó tún wá dé lélẹ̀ ní again ó tún bẹ̀rẹ̀ sí ní play recording ẹni yẹn again jọ kí ló fẹ́ gbà nínú ẹ̀ kí ló fẹ́ fi ṣe. jẹ́ kí n tèmi náà torí mi ì tí ìwọ yìí tí ìwà fún ẹ torí tí n bá fẹ́ wá fún máa gbójú mi wá fún ẹ ni live and direct. ó ó parọ́ mọ́ mi Ó oh, parọ́ mọ́ mom see me, my innocent mother she has not done nothing to you you bullied her. Ó bully! àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi ó parọ́. Ọmọ mi náà ó búlì ó parọ́ lórí ṣó ẹ. Látijọ́ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ti mọ̀ pé o máa ń parọ́ gan you lie a lot on your shows. mo kàn ní kí n bọ́ta kí n kàn jẹ́ kó yé e wípé kò sẹ́ni tó lè fi ọlọ́pàá halẹ̀ mọ́ lórí social media kò sí ẹni tó fẹ́ fi sójà kan halẹ̀ tó fẹ́ fi àmì halẹ̀ mọ́ lórí social media kò sí nǹkan tí ìjọba ò lè ní kéèyàn má ṣe kó má stream ṣẹ́yìn ò mọ̀ ní ṣọ́pọ̀lọ́ yín dúdú ní ṣọ́wọ́ yòrò ni kí lè tẹ ya wèrè mẹ́ta lò níyìn ni ẹ̀ ń lògùn ni ìjọba ṣe máa sọ pé kéèyàn máa wá sórí social media ń bọ̀ ló ti gbọ́ yẹn rí kí lè tó wà yìí vù bó ṣe kúrú torí dáńkù yẹn ó yíwù gan gbogbo gbogbo ọkùn gbogbo ẹ̀mí ẹ bí kò báyé èèyàn jẹ́ bí bí kan bí kan kan gbọmọ lọ́wọ́ èèyàn bí kan pọlọ́pàá fúnyàn kan múyàn sínú ẹ̀wọ̀n bí kan gbé immigration fúnyàn kan kó jẹ́ kan deport ẹniyẹn lọ sí nàìjíríà ìwọ góńgó ló ń da Facebook rú wàá gbọ́rọ̀ ọ̀tún wàá gbé fósì wà á dájà lẹ̀ wà á dárúkọ sílẹ̀ wà á dá oríṣiríṣi fracas oríṣiríṣi lẹ̀ wà á tún sá lọ tó bá tún ti báyàn jà wà wá tún wà tó wá ṣe bẹ́ẹ̀ nípò fẹ́ bá wọn parí ìjà wà á máa tún máa ló ń gbèjà ìgbèjà tó ń gbèjà yẹn náà irọ́ ni bábá pè é náà wà á sáré máa rìkọ́ọ̀dì wọn náà pé à ẹ̀jẹ̀ bá wa tẹ̀ sẹ́yìn ọ̀kan lójú wà á ti máa rìkọ́ọ̀dì ẹni yẹn ẹni yẹn náà ò ní mọ̀ pé tó bá yẹ oṣù máa tún gbé rìkọ́ọ̀dì òun jáde wà á tún fi bú ẹni yẹn lọ́la kí ló dé kí ló fẹ́ gbà ìwọ ọkùnrin kùnrin ṣé ìwọ nìkan lọkùnrin tó wà lórí social media yìí ni àwọn ọkùnrin náà wà wọlé kéèké ṣóòrí ni. Uncle Tubosu Martins, thank you for joining in, sir. Mama Ibu, Happy Obi, thank you for joining in. Uh, uh, uh, Sister Eileen, thank you for joining in. Thank you. Sister Esther Mojisola and uh, Mommy Adebimpe, thank you. Were Gbajúmọ̀, thank you kí ló dé mo kàn ní kí n bọ́ta kí n kàn sọ̀rọ̀ yìí fún ẹni èèyàn ń sọ̀rọ̀ lórí social media gbogbo àjọ ń sọ̀rọ̀ ni kí ló dé tó ń tèké ó ti ń tè ó ti ó ti pọ̀ jù ó hívu èṣù ń gbé inú ẹ èṣù ń gbé inú ẹ bí kan gbọmọ lọ́wọ́ èèyàn bí kò pọlọ́pàá bí kí immigration gbéyàn kan dìpọ́tù ẹ̀ bí kò ní kán rìpọ́tù ẹ̀ kó báyé aláyé jẹ́ kí ló dé tó ní èṣù nínú kí ló dé tó dẹ̀ lọ sórí tọ́lẹ́ẹ̀tì kó tọ́ mọ́tọ̀ kó yá mọ́ kínní gbogbo wa everybody ń káàkiri fóònù ni ọ̀tún á bọ́ta sọ̀rọ̀ òsì á bọ́ta sọ̀rọ̀ bú mi kí n bú ẹ tó bá mẹ̀ pé ń ṣe ẹlòmíì náà mọ̀ ń ṣe jù ẹ lọ kálukú ló bó ṣe ń ṣe pé so kí wàá ní wàhálà ìwọ ń ṣe fáwọn èèyàn gbàgbà tí wọ́n bọ́ síta tó búyàá mi tó gbé ṣe pé tó gbé gbogbo fámìlì mi tó gbé ṣépè mo dùn ó wù ẹ́ nì mí sọ̀rọ̀ mọ́mí adébíyẹ̀pẹ̀ wá bọ́ta náà nọ́ngbà tó tó ń rúdù sí wọn àgbàlagbà ni wọ́n wọ́n wá ń sọ̀rọ̀ sí ẹ wọ́n dẹ̀ ṣe pé kinní lásán ṣe ṣàìsí ẹ lásán ó dẹ̀ ti sáré fi sórí péjẹ pé ipe ipe kan já ipe kan kan kan bẹ̀rẹ̀ sí ní pọlọ́pàá fún wọn why. Sister Shade, thank you for joining me. Mr. Adesina thank you all for joining kí ló dé oníkan máa pọlọ́pàá fún wọn kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ dà fún ẹ. Soji is the devil behind Facebook saga yes kí ni kí ni nǹkan tó ń wá ganan kí ló ń ṣe é ganan orí nǹkan tó fojú èmi náà rí ni ní gbogbo tí ṣe four five days ago tó ń parọ́ mọ́ mi tó ní first born yín láì ṣe tèmi tó ló wà lórí wheelchair tó gbé ẹ̀mọ́ sí mi wá mi sọ̀rọ̀ mo wù ẹ́ ni nàá o búlì ni búlì ló ń pè é tó bá ti mọ̀ wípé tó bá ti wá sórí Facebook tó bá ti wá bèébú tí wọ́n bá ti bú ẹ padà ara ẹ ò ní gbà wá ìsọjí kí ló ń wá ṣe lórí Facebook ń gbà yẹn tó bá ti mọ̀ wípé tó bá ti wá so òkò tó bá ti bú èèyàn ò fẹ́ ò lè gbà pé kí wọ́n bú ìwọ náà kí ló wá ń ṣe lórí Facebook ìwọ tó bá ti lè mọ èébú bú òun láti lè jẹ́ kí wọ́n bú ìwọ náà ní draw draw ní fifty fifty ni ó wà nídìí láti máa fọlọ́pàá halẹ̀ kó o máa fi àmì halẹ̀ mọ́ wọn wọ́n òun ló ń fi ọlọ́pàá tàmì halẹ̀ fún ṣé mọ̀mí adébíyìnpé ló fẹ́ máa fi àmì ló fẹ́ máa fi ọlọ́pàá halẹ̀ fún sójà halẹ̀ fún nílùú òyìnbó látọdún tó ti wà nílùú òyìnbó yìí nílọ́dún tó ti wà nílùú òyìnbó yìí mi ì fẹ́ ṣe show kọ́kọ́ mi ì fẹ́ ṣe any audio anything mo, mo rí update yẹn ni mo kàn wọ́n pé kí ló ń ṣe é náà sọ jìnnà kí ló ń ṣe é náà tó fẹ́ jẹ́ kí ìkójúkòó kò báyé aláyé jẹ́ ǹjẹ́ ìwọ wo bí láìfù fámìlì ẹ ṣe rí ó ní pé mo rán bẹ́ẹ̀ sọ̀rọ̀ tùnú ni ó dẹ̀ bí ọmọ tiẹ̀ Peter wà á gbé ọmọ ọlọ́mọ wá sí orí social media wà á báyé wọn jẹ́ ìwọ ni ṣó ẹ ló wọ́ọ̀sì jù lórí social media yìí wà á gbé ẹbí wa wà á gbé ara wa wà á gbójúlùmọ̀ wa wà á báyé wọn jẹ́ sórí social media tó bá bú mi tí n bá bú ẹ fifty fifty ni o lè expect pé kó bọ́ta kó ṣe ṣó fáwọn èèyàn káwọn èèyàn náà má dá padà fún ẹ wọ́n á dá padà fún ẹ bí social media ṣe rí nìyẹn bí social media ṣe rí nìyẹn kò wá yẹ kó fa problem kò yẹ kó fa wàhálà kò yẹ kó fariwo. kò yẹ kó fariwo kí ló ń pariwo fún. ó kàn tiẹ̀ ń yà mí lẹ́nu ni gbogbo nǹkan tí wọ́n ṣe fún mi ní gbogbo last week yẹn ṣó rò pé ẹ̀rọ àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń bè mí ni ọmọ ó yá wèrè gan o ó ti sick gbogbo story tó ń sọ pátá nípa tó ń sọ nípa mi ìgbà tí mo tún máa wo tàṣàbí tó tún sọ the same story náà ni àfi ti kàsálì yẹn ló yàtọ̀ the same story náà ni ẹ àṣàbí bí ọmọ àlè èmi náà mo bí ọmọ àlè ẹ àṣàbí ṣaṣẹ́wó èmi náà ṣaṣẹ́wó ẹ mọ̀mí aláṣọ àdúrà náà aṣẹ́wó ni wọ́n gbogbo story yẹn kàn bára wọn mu ní mo kàn wá jókòó mo kàn wá wò pé kílẹ̀ tí gbogbo story everybody ń bára wọn mu the same story yìí ni kí ló ń ṣe ẹ̀ náà ṣé imú ẹ yẹn ṣé òun ló affect brain ẹni ọpọlọ ẹni àbí kí ni nǹkan tó ń affect ẹ gangan náà ọmọ so olóhùn ní believe wípé tó bá pọlọpàá fún yàn yàn ò lè ṣe ṣó. jóná ó rò pé ó rò pé tó bá pọlọpàá fún yàn yàn lè ṣe ṣó. ó dà ń pọ orí ẹ ó ti yí ó yí gan. ṣé mo pé lórí burúkú èèyàn ni ẹ́ olórí burúkú ni ẹ ní gbogbo orí social media yìí ìwọ lóye olórí burúkú jù ló ya wèrè ló ya símíkù kò tẹ díjadíja wàá wà nínú kitchen wàá máa dín ẹja fún obìnrin wàá máa sè ọbẹ̀ fún obìnrin ìyàwó tiẹ̀ ìwọ wá gbé pamọ́ ó gbéyàwó tiẹ̀ pamọ́ ìyàwó tiẹ̀ dọlọ́run wọn ò gbúdọ̀ sóhun àmọ́ ìwọ wa ló ń fèsì àwọn obìnrin gbogbo obìnrin wàá máa búlì wọn wàá máa búlì wọn we say no to bully we are, and we are all standing to bully enough of bully on this social media you are the chief bully Soji you are the chief bully on this social media kí ló ń ṣe é náà kí ló ń ṣe é náà ò dẹjọ́ kòkòrò orí ara ẹ̀ náà èló ló ń gbà lórí social media tó máa ń jọ ẹ lójú tó ń ṣe bí ọmọ tí ò jọ bẹ̀ rí ìwọ fẹ́ máa sọ̀rọ̀ eh, èèyàn èèyàn kan bẹ́ẹ̀ ò lè sọ̀rọ̀ láìfù tiẹ̀ nǹkan tó wá yà mí lẹ́nu fún ẹ ó wá mú dá bàbá ẹ ó rìkọ́ọ̀dù bàbá ẹ ó rìkọ́ọ̀dù bàbá ẹ lórí social media ó wá gbé bàbá wa nítorí pé ó fún wọn lówó o fún bàbá ẹ lówó o wá gbé wá sórí social media pé kọ́mọ èèyàn gbọ́ recording tó rìkọ́ọ̀dù bàbá ẹ ìwọ tó fà tó bá lè rìkọ́ọ̀dù dádì ẹ tó gbé wá sórí social media ọmọ kò sẹ́ni tí ò lè ṣèkà fún o kò sẹ́ni tó lè rìkọ́ọ̀dù nìyẹn lójú ara ẹ bẹ́ẹ̀ yẹn ń sìn bó ṣe rìkọ́dù dádì ẹ yẹn tó gbé wá yẹn lójú ara ẹ ti ṣó fáwọn èèyàn pé òun tọ́jú bàbẹ́ ẹ òun gbàdúrà lẹ́nu bàbẹ́ ẹ bẹ́ẹ̀ ò dẹ̀ mọ̀ wípé o yẹ̀yẹ́ ara ẹ ni disgrace ni kó máa play voice bàbá ẹ kó máa play voice ìyá ẹ àbẹ́ ẹ̀gbọ́n àbábúrẹ́ lórí social media tó bá tiẹ̀ ń ṣe fara àta àání òun ṣe fara àta pé orí ẹ ti yí ni alórí ẹ ti yí o tún ṣe fúnra ẹ gan dàmí sí pé bó ṣe ń bá Abigail aṣẹ́wósù náà ó máa ya ọjọ́ tẹ bá ti jà gbogbo òbo ẹ̀ tó ti yà yẹn wàá wá gbé sórí social media wàá fi hàn gbogbo èèyàn wàá gbé sórí social media wàá fi máa hàn gbogbo èèyàn pé òbo òbo òbo Abigail rèé o òbo Abigail rèé o òbo Abigail rèé o ok unblock padà bọ irú mọlẹ̀ ok ok ok I will I will òbo Abigail rèé o òbó Abigail rèé ah, ah. o. ọkùnrin tó máa ń ṣe bí obìnrin ni ẹ́ o ò dẹ̀ lẹ́mìí wàá máa ṣe chat ò dẹ̀ ní lẹ́mìí láti ní kàn ṣe dá padà fún ẹ tó bá ti wá dá padà fún ẹ inú àwa máa bí ẹ ta ni ẹ náà ta ló bí ẹ èèyàn ìkàwọ́ ló bí ẹ ìwọ náà ò dẹ̀ ní bàbá tó bá ń gbé bàbá tiẹ̀ wá sórí social media tó ń fi ojú ẹ̀ ń rí rádaràda báwo ló ṣe ń fíìl náà tí wọ́n bá ń gbé ìyá oníyà wá tó ń gbé bàbá oníbàbá wá tó ń gbọmọ ọlọ́mọ wá tó ń wá ń ṣe ṣó fún ọ tó ń play recording tó bá ṣe fún ẹ báwo ló ṣe fẹ́ fíìl ṣé o kì í rò pé kò dá ni ṣé mo pé àwọn èèyàn hate ẹ lórí social media yìí àwọn nǹkan táwọn èèyàn fi hate ẹ ṣo fẹ́ gbọ́ ṣé mo pé lẹ́nu jọ́ yìí he hates his father ṣẹ́ gbọ́ ṣé mo pé lẹ́nu yìí tó wá fẹ́ gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí o kì í ní viewers bí a bí láti bíi two months ago ṣe mọ̀ kí n gbà tó treat case mi ló bẹ̀rẹ̀ sí ní viewers padà ló fi greet sí page ẹ̀ làwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní wù ẹ̀ ṣọmọ ṣọmọ pé òwò tí ẹ ti sọ pé star get promotion tó bá sọ pé star get promotion mọ̀ káwọn èèyàn máa yagan síbẹ̀. Si ìgbà tó ń tírìtì tèmi mi ò pariwo lórí pé mi ò wá bẹ́ẹ̀ kí n sáré pariwo lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó má ti ṣe ṣóò fún ẹ ẹsẹ̀kẹsẹ̀ wáì wáì wáì wáì wáì wáì wáì wáì wọ́n ti ju ẹ lára wáì wáì wáì wà fẹ́ sáré act wà fẹ́ react lẹ́sẹ̀kẹsẹ̀ á ti dùn ẹ́ ẹsẹ̀kẹsẹ̀ wà á ti máa rọ bí wà á ti máa rò pé bí àpò ọlọ́pàá fún wọn wà á ti máa rò pé kó pé migration wà á ti máa rò pé kí nǹkan ṣe nìyẹn wà á ti máa rò pé kó pe social worker kó bá yẹ nìyẹn jẹ́ kó bá nọ́mbà ọkọ ẹ̀ kó lé kúrò lé obìnrin yẹn kúrò lé ọkọ kí ló dé náà yàrá ẹ ní brain má lọ para ẹ̀ o lè lé anybody kò sí anybody tó lè lé lórí social media yìí ẹni everybody máa lórí platform ẹ ní o lè control anybody you can't control anybody on this social media o wá fẹ́ o wá lọ ń kọ́ sórí orí péjì ẹ pé báyìí ni kí wọ́n ṣe ṣe kágbàlagbà ṣe ṣe báyìí ni kágbàlagbà ṣe ṣe pé ìgbọ̀n platform ẹ̀ ò ní right. show people bad temper inferiority complex join his war face body like see sister Ṣadé Adéoyè ṣóun gbọ́ àwọn èèyàn ọlá àdìsáwọn ní olórí burúkú ní sọ́jú ọmọ àlè ni. Eh? ò ní wá sọ̀rọ̀ sáwọn èèyàn ò ní fẹ́ kó bú ẹ padà wọ́n wá máa control platform àwọn èèyàn wọn náà ló máa ní kán lọ yọ birthday write up kán lọ yọ kúrò who are you Sọjí who are you ta ni ẹ lórí social media tó o máa sọ fáwọn èèyàn pé nǹkan báyìí ni kán ṣe nǹkan báyìí ni wọn ò gbọdọ̀ ṣe kí ló fẹ́ máa control life àwọn èèyàn fún kan tó tún fàjà lẹ́nu jọ́ mẹ́ta yìí nìyẹn ó wà lórí péèjì ẹ ó wà lórí péèjì ẹ wà tún máa máa control other people's pages for what kí ló fẹ́ máa control pages wọn fún unblock ìpadàbọ̀ irú mọ́lẹ̀ i will i will i will i'm sorry i will i'll do that o oh, lè control anybody lórí social media ọmọ èmi ò bẹ̀rù ọlọ́pàá ṣé torí kẹ́ mo kàn dákẹ́ mo kàn ń wo gbogbo gbogbo gbogbo wèrè tó ṣe lẹ́dọ̀ ṣe gbogbo mẹ́ntálò tó ṣe yẹn ó rí pé mo kàn dákẹ́ mo ń wù ẹ́ bíkọ́sì nǹkan tí mo kàn ṣe ń wù mo kàn ń wù ẹ́ ní àzín pé ẹranko ni ẹ́ ẹranko lásán lásán ni ẹ́ gbogbo ìjà tó dẹ̀ ń ṣẹlẹ̀ lórí Facebook yìí ìwọ ìwọ ọkùnrin ìwọ ló ń da gbogbo nu lérú ló ń dọ̀nà rú wàá báwọn ènìyàn ṣe lénìí tó bá tún di lọ́la wàá tún ṣe kí ni wàá tún bá wọn jà wàá bẹ́yàn ṣe láìpẹ́ láì jìnnà wàá tún bá ẹni yẹn jà. kí ló ń ṣe ẹ̀ náà yára ẹni brain dúró ṣé imú yẹn please unblock ìpadàbọ̀ irú mọ́lẹ̀ ah oh ṣé mo lè ṣe bí ẹ̀ dẹ̀ kí n ṣe after the chat. Hmm, ẹ jẹ́ kí n ṣe after the chat my own block ẹni ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ mo tẹ̀ fẹ́ sọ nǹkan fún ẹ náà ṣé imú imú yẹn ló ń dà ẹ́ lọ́pọlọ rú ni imú yẹn ló ń yí ẹ lọ́pọlọ ni ló fi rò wípé o fẹ́ gbé àṣírí everybody síta o fẹ́ gbé kinní o mi ò láṣìírí lọ́wọ́ ẹ o ọlọ́run tiẹ̀ ló yọ mí pé mi ò kí ń bẹ́ ẹ sọ̀rọ̀ mo kọ́ ti fóònù mọ́ ẹ lẹ́nu ni mi ò bẹ́ ẹ sọ̀rọ̀ mi ì ní àṣírí kankan lọ́wọ́ àbẹ́nítìn o mú voice note eh, eh, àṣàbí ìbàdàn o play e lánàá o tún dilé e ní o tún wá play e again kí ló fẹ́ gbà nínú voice note ẹni lẹ́ni tó ń play yìí kò dé bọ́ta kò sàn kankan o ṣáà fẹ́ dalẹ́rú o fẹ́ dọ̀nà rú mo dẹ̀ mọ̀ wípé o ṣáà play bóyá pé ibì kan tí bóyá pé o ti sọ̀rọ̀ bóyá o ṣáà tó ti sọ pé o máa play ibi tó ti sọ̀rọ̀ màmá kò sẹ́ni tí ò kí ń rẹjọ́ ẹlẹ́jọ́ sọ jíjáwọ́ kò sẹ́ni tí ò ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ kò sẹ́ni tí ò ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ kò sẹ́ni tí ò ṣèké kò sẹ́ni tó fẹ́ gbọ́ voice note ẹ mọ́ ètò túlé tó kódà gan play voice note yẹn ká máa gbọ́ báyìí wípé àṣàbí ìbàdàn sọ nǹkan báyìí àfẹ́ gbọ́ gbogbo àti gbogbo àti àtijọ́ tí mo pọ̀ pé àfẹ́ gbọ́ nǹkan kan mọ́ àfẹ́ gbọ́ e, eléyìí tó gẹ́ èyí tó jalérú tó èyí tó dọ̀nàrú tó èyí tó balẹ̀ aláyé jẹ́ tó lórí social media yìí ó tó gẹ́ gbogbo àwọn tó wà lọ́dà side náà wọ́n mọ̀ ẹ́ kí ló dé tá a máa máa láàpẹ́ kankan kákámádé lè sọ̀rọ̀ in the in the community mọ́ kẹ́rù máa bà wá pé a fẹ́ báyàn sọ̀rọ̀ wà máa rìkọ́ọ̀dù ni kò yẹ ká máa encourage kí nìyẹn rárá ni recording recording gbogbo nǹkan recording ni ọmọbìnrin yìí dẹ̀ ṣí ẹ́ lóore ni ó ṣí ẹ́ lóore ni ìwọ ló sọ pé kó lọ ṣe nǹkan ó wá mú ó wá fẹ́ yí ó fẹ́ yí ìdàlẹ́ni ẹlẹ́ni lórí ó wá ń parọ́ ó wá ń mú bí sáìdì tó dùn ó wá ń play O wá mú ibi tó kan tí wọ́n ti sọ̀rọ̀ nǹkan tó lè tó tó lè tó jẹ́ pé táwọn èèyàn bá gbọ́ wọn yẹn ní à ah, ó wá mú yẹn o ẹ̀ dì tiẹ̀ o ẹ̀ dì tiẹ̀ ó wá ń gbé ohun ẹni ẹlẹ́ni ó ń gbé síta ìkà ni ẹ́ táwọn èèyàn bá lè sọ fún ẹ ìkà olórí ìkà ènìyàn ni ẹ́ orí ṣóò tó ṣe fún mi náà ló tún sọ pé òun á àdírẹ́sì mi síta wá aṣọ ya wèrè ni? ṣọ́pọ̀lú ẹ ti yòrò ni? kí ló dé tí kò ló mẹ́ta ń wọ́rì brain yẹn kí ló dé tó o ti rán mẹ́ta tó ti ya wèrè tó ti búgi jẹ́ kí ló dé tó jẹ́ pé wọ́n ti ṣépè fún ẹ láti kékeré èpè yẹn ń bá ẹ kákàkiri kí ló dé tó ò nísinmi lọ́jọ́ ayé ẹ tírélà àjàgbà tó ń wà kiri náà wàá wà tó bá tún dé náà ó máa bọ́ sí kíṣìn wàá máa dín ẹja wàá dín pọ́pọ́ọ̀fù wàá ṣe wàá gọ̀yìn wàá ṣe pọ̀npọ̀n kí ló ti ń pè àṣàrò ò nísinmi nínú gbogbo pọ́ṣọpọ́ṣọ àṣàrò tó bá tún ṣe wàá ṣe wàá ṣe fọ́ ìwọ́kùnrin kùnrin ò ní good life gbogbo àwọn ọkùnrin tó tó ń bá rìn gbogbo wọn sá fún ẹni wàá bá wọn jẹ́ lẹ́ni wàá pọ́n wọn lé lọ́la gbogbo àwọn ọmọ àwọn tí mi kàn máa dárúkọ wọn ó ti bà wọn jẹ́ wàá gbé wọn sórí social media Ṣèyí Kútì welcome on board Nancy Ọládìsá thank you all for joining Bọ́sẹ̀ Amọ́dẹ ó ti bà gbogbo wọn jẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí mo wá ń rí tọ́wọ́ tó fẹ́ máa romance wọn pé eh, they are good people ọmọ ó lẹ́nu méjì ẹlẹ́nu òfóró ni ẹ́ wàá wàá máa wàá wàá ọ̀tọ̀ ní tó máa sọ lẹ́ni ọ̀tọ̀ ní tó máa sọ lọ́la ó ti wá jẹ́ kí n máa rí àṣeyàn tó ti wà depressed mo ti wá ń rí àṣeyàn tó lọ́pọlọ mọ́ wàá máa ní ẹ ẹ ẹ wọn nice èèyàn tó da ni wọn tó bá ti di jọ́ kejì wàá tún ní wọn ò da ìwọ iná ló wá sọ pé àwọn kan wọn they are irresponsible gbogbo ọmọ London tán ni wọ́n ti bá sùn tán ayé wọn ò já wọn ilé obìnrin ni wọ́n ń gbé kiri wọ́n máa ń sunlé obìnrin kákàkiri ni ìwọ ń kọ́ wá sọ láìfù tiẹ̀ sọ jí sọ sórí láìfù ẹ fún wa jẹ́ ká gbọ́ lórí social media sọjí jẹ́ ká gbọ́ láìfù tiẹ̀ náà wá sọ sórí ara ẹ̀ a fẹ́ gbọ́ sórí ẹ̀ a fẹ́ mọ bàbá ẹ̀ a fẹ́ mọ ìyá ẹ̀ a fẹ́ mọ àbúrò ẹ̀ a fẹ́ mọ àwọn ọmọ ẹ̀ a fẹ́ mọ gbogbo ìdílé a fẹ́ mọ sórí tiẹ̀ náà ẹni tó bá ti mọ sórí onísórí ń sọ ó yẹ kó lè gbé sórí tiẹ̀ náà wá nítorí màmá ẹ́sà bọ́ọ̀dù ó máa ń sọ sórí ara ẹ̀ fún wa. Mm màmá adébínpẹ́ láṣọ àdúrà ó máa wá ń sọ sórí ààrẹ ẹ̀ fún wa mi ò rí kó sọ sórí ayé tiẹ̀ rí àfàyè aláyé kó da yẹ̀pẹ̀ sínú ayé èèyàn kó dòkúta sínú ayé èèyàn kó ba ayé aláyé jẹ́ kó wá ọ̀nà bó ṣe máa gba ilé lọ́wọ́ èèyàn kó wá ọ̀nà tó ṣe máa gbaṣẹ́ lọ́wọ́ èèyàn sọ jí kùkù tèdíjàdíjà. So, kò wá ọ̀nà bí ọkọ tó ṣe máa darí ọkọ àti ìyàwó rú tó máa sá fúnra wọn kò wá ọ̀nà tí immigration fi máa deport ẹni tí ò níwèé sílé kò wá ọ̀nà láti bayé aláyé jẹ́ kó ba iṣẹ́ oníṣẹ́ jẹ́ èèyàn tó bá ń ṣe nǹkan tó ní bísínẹ́sì wàá máa sọ pé fẹ́ẹ̀kì ló ń tà mí ìdẹ̀rọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ nínú ewé mi rò wípé wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ kó máa bá ẹ jábí kó máa kó lọ síbi ibi tó ti ń ṣiṣẹ́ kó máa rìpọ́ọ̀tì wọ́n ló máa rìpọ́ọ̀tì gbogbo èèyàn kiri èṣù ni ẹ ọ̀dàrà ni ẹ lórí Facebook yìí ìwọ gangan ló wọ́ọ̀sì jù ìwọ gangan lè ṣù bèlèké bí sísà lágan tó jẹ́ pé ẹ parí ìjà lẹ́nujọ́ mẹ́ta yìí ó mọ nǹkan tó fojú ẹ̀ rí ni tó gba kírìmù ẹ̀ tó gbé kírìmù ẹ̀ sílẹ̀. Si tó mú kírìmù yẹn tó kó sínú fírízà ó ta tán ni ó ta kírìmù yẹn tán nínú fírízà yẹn bí eré bí eré wàá wá máa ṣe bí ẹni pò ń ṣeré wàá máa mú kírìmù yẹn wàá máa kọ kírìmù yẹn sórí wàá máa ṣe bí ẹni pò ń ṣeré ó dẹ̀ ta kírìmù yẹn ó ta tán ìwọ ikọ̀ náà ló mú owó tó ní kàn dáwó fẹ́yàn tó mú gbogbo owó yẹn ó ná jẹ ni ìwọ yìí kan náà ló lu báyìí ló lu ìmàmá ẹ sábòdò aláṣà bíi tiwa ó lù wọ́n ní jìbìtì ni ó gbowó lọ́wọ́ wọn sá lọ ìwọ yìí ó máa ń jalè lórí Facebook àmọ́ ò wá mú sórí tiẹ̀ kó wá sọ ká gbọ́ ká rẹ́rìn-ín kàkàkà àmọ́ ìwọ ọmọ sórí onísórí ń sọ ò dẹ̀ ní gbé tiẹ̀ wá owó tó gbé nígbà tó gbé owó yẹn ò sí ìdá owó yẹn padà ìwọ iná ló máa wá sórí Facebook ló máa lóun ti báyọ̀ sùn rí bó ṣe mú sísá fún ọ ẹ̀fọ́lá ẹ̀fọ́lákẹ́ àbí kí lórúkọ sísá tó wà ní Manchester yìí sísá Fọlákẹ́ ní Manchester bó ṣe bẹ̀rẹ̀ sí ní bó tó ṣe bẹ̀rẹ̀ sí ní búlì sísá Fọlákẹ́ nìyẹn tó búlì wọn búlì wọn tó búlì sísá yìí tí ò ṣe kankan fún ẹ tó tún parọ́ mọ́ ah sọjí mo gbèdì fún ẹ èṣù ọ̀dàrà ni ẹ èṣù ọ̀dàrà ló yẹ kó máa pè ẹ́ o kì í ṣèyàn gidi ṣọ́ra àwọn tó máa ń wá sórí iṣó ẹ wọ́n wá ń wo ẹ̀sìn ẹ wọ́n wá ń wo ẹlẹ́yà ẹ ni èmi ò ò fọláṣadé òkè òkè fọláṣadé ah sorry fọlá ẹ̀hẹ́n eh, àhẹ́n eh, ah, eh, mo ní fọlá ẹ̀hẹ́n kí ló dé kí ni tó ń já ẹ̀jẹ̀ lára kí ni tó ń ṣe ẹ́ ni mo ṣe ní kí wọ́n á bẹ́ẹ̀ sọ̀rọ̀ lóru ọ̀gànjọ́ tó bá kù wọ́n nìkan kó o ta kó o fèsì ara ògiri tí n bá ṣe ṣó ìtàn kó o kúnlẹ̀ kó dẹ̀ tẹ́wọ́ sí ọ̀run kó máa wọ ọ̀run kó dẹ̀ ní kọ́lọ́run dáríjì ẹ̀ tó ń kọ́ èèyàn pé kán pe social worker fún mi èèyàn tó wà nínú oyún oníkópọ̀ ọlọ́pàá fún mi kó pe social worker fún mi kí ló dé kí ni ò bá lè tó tó bẹ́ẹ̀ kí ló ń ṣe ẹ́ sọ jí tó fẹ́ bà gbogbo ayé aláyé jẹ́ ẹ èèyàn kan ó máa close ṣọ́ọ̀bù ẹ̀ ni kí ni tó fẹ́ gbà nínú pé kéèyàn close ṣọ́ọ̀bù ẹ̀ kí ni tó ń dúró dè tó ń tó tó tó ń tó tó ń yọjú tó tó tó dúró sábẹ́ ibì kan tó ń yọjú ẹ bí wọ́n máa close ẹ máa wò ó máa close ẹ ah, wọ́n á close ẹ ni ah, ẹbí mi ni mo sọ bẹ́ẹ̀ mi sọ jí olówó kúkúrú ni èmi sọjẹ́ ọlọ́wọ́ kúkúrú ni àwọn máa close ṣọ́ọ̀bù yẹn wọn ò dé close èdè padà lẹ́yìn ẹni ẹlẹ́ni wàá play voice note wàá play voice note àárí láti jọ ọjọ́ yìí because ó ti mọ̀ pé wọn náà ti sọ̀rọ̀ sílẹ̀ ló ṣe lè play ẹ̀ kí ni nǹkan tó fẹ́ gangan náà tó bá lè sọ nǹkan tó bá fẹ́ káwọ obìnrin ká parapọ̀ ká ṣe nǹkan tó bá ń fẹ́ fún ẹ bóyá tá a bá tán bá tepo sí ẹ lórí bí èṣù bóyá wàá ṣe kí ni wàá jáwọ́ wàá dẹ̀yìn lẹ́yìn tí Facebook dẹ̀ wàá ń sanwó ń sìn tó wàá fẹ́ ya wèrè sórí social media tó fẹ́ kú tó fẹ́ para ẹ̀ kí ló dé n ò dẹ̀ lè ṣe ṣóò fún wọn báyìí ara máa máa ta ẹ́ ni ara máa ta ẹ́ ni bí ìgbà tó ń ta tí wọ́n da tó ń dáná sí ẹ lára ni ṣóò kékeré báyìí ò fẹ́ àmọ́ wọ́n lè ṣe stage ṣóò fẹ́ yàn kó máa polówó kírìmù bẹ́ẹ̀ wàá máa polówó wàá máa polówó wàá máa gbowó torí owó tó ń fún ẹ ṣéǹjì tó ń fún ẹ wàá máa lóun polówó cream wàá máa bayé aláyé jẹ́ wàá máa wàá máa ọjà ọjà tó ń ta gan tó fi ń bayé aláyé jẹ́ yẹn ọmọ pé kò dáa ìpolówó tó ń ṣe yẹn tó ń bayé aláyé jẹ́ tó ń kọ́ sí tó nǹkan burúkú fáwọn èèyàn ọmọ pé nǹkan burúkú ọmọ pé ègún ni ègún ni ni mo ṣe ní kí n bá ẹ sọ̀rọ̀ lóru mi ní kó mi kọ̀ǹtrú ẹ mi ní kó má ṣe chaati ẹ ṣe chaati ẹ bẹ́ẹ̀ má jẹ́ kó má má go too deep ju ó ti pọ̀ jù tí gbogbo wa bá wá ta bá ń búra wa orí ò pé kò ní dá fún ẹ ó yá wèrè ni ó ṣí èrè ni kò ní dá fún yàrá everybody ń sọ̀rọ̀ tiẹ̀ ni ṣé wo ògbélé kò rí ni everybody ń kàn búra wọn ni kálukú kàn sọ tiẹ̀ ni mama take care pé eh, torí pé èèyàn kan bú mi eh, à ń láti lọ ṣe nǹkan kan burúkú sí ni à ń láti lọ ṣe ìwọ yìí náà ló gbé babaláwo wá sórí Facebook lóní kan pajá fẹ́yàn why ṣé ìjọ tó ń bí ẹ ṣéjọ yẹn lè ṣú jáde sílé ayé ni ó dẹ̀ fi píṣọ màmá tiẹ̀ hàn ṣe bóun fi píṣọ màmá onímàmá hàn why tó dẹ̀ lè fi picture picture mama tiẹ̀ kó fi hàn wá pé ah picture mama tèmi lélẹ́yìí o àrí màmá ẹ àrí màmá bí tí màmá ẹ sá lọ ìyàwó ẹ dẹkẹrẹ wà á máa ní gbogbo èèyàn aṣẹ́wó ni gbogbo èèyàn aṣẹ́wó ni ìyàwó ẹ aṣẹ́wó ló ń ṣe ní Zimbabwe kó tó di pé ó wá sí ìlú yìí aṣẹ́wó ló ń ṣe club ló ti pàdé ẹ̀ tó dẹ̀ ti fẹ́ẹ́ nígbà tí yorùbá kankan ò dẹ̀ lè fẹ́ tó ti rí pé ṣù ni ẹ tó ń sá fún ẹ tó dẹ̀ wá rí zimbabwe tó jẹ́ pàṣẹwó tó dẹ̀ tó desperate tó ń wọ́kọ́ tó dẹ̀ rí tó fẹ́ kílé tó dẹ̀ wá forí ara ẹ pamọ́ tó jẹ́ pé àfi kó obìnrin obìnrin obìnrin olóbìnrin jẹ́ kó báyé wọn jẹ́ kó lé wọn kúrò lé ọkọ kó báyé wọn jẹ́ ọláyínká ìsọlá túnjí how you doing kó báyé wọn jẹ́ ló ló ló wà after ìyàwó tí ó dẹ̀ ń gbé bí ẹyin òun gbé bí ẹyin òun gbé bí ẹyin ọmọ tó bá ń bẹ́lẹ̀ yìí lọ ó lè ó lè ó lè ṣoríire o ìní parọ́ fún ẹ òun láti jáwọ́ eléyìí tó ń ṣe yìí ti pọ̀ jù tó bá fẹ́ wá sórí social media tó fẹ́ sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi bú mi ọmọ òṣì ọmọ burúkú ọmọ aládàradà ọmọ aládàjàtijàti o lè pè mí láṣẹ́wó kò ní mí nìí ọmọ táwọn lèmi èmi ríta wọ́n pèèyàn láṣẹ́wó kò ní mí ni lójú tèmi sábà ń pè mí láṣẹ mo kàn máa ń rẹ́rìn ni ṣé ẹ̀ mọ̀ ni mo máa ń rẹ́rìn bẹ́ẹ̀ pé kì í ṣe pé ẹ mo fẹ́ mo fẹ́ lọ gbé ìyá ẹ̀ wá mo fẹ́ lọ gbé bàbá ẹ̀ wá ṣóò tó ṣe fún mi sọjí tó bá fẹ́ gbọ́ lálẹ́ yìí ṣọmọkẹ́mi ò bá ẹ wí ṣọmọkẹ́mi ṣe nǹkan kan fún ẹ ṣé wọn kẹ́mi ṣe nǹkan fún ẹ ṣé wọn kọ́kọ́ ọkọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní ṣe ṣóò fún mi ni ṣé wọn kọ́kọ́ ọdẹ déédéé bẹ̀rẹ̀ tó bá ti ń ṣe ṣóò fún mi fine kò ní mí nì because anything tó bá ti wà lórí social media lèèyàn lè treat ṣorí pé ọ̀rọ̀ tí mò ń sọ lálẹ́ yìí àwọn ọ̀rọ̀ òtítọ́ àtòdodo ni mò ń bẹ́ ẹ sọ lóru ọ̀gànjọ́ yìí nǹkan anything tó bá wà lórí social media ni ẹni tó bá ti ń sọ̀rọ̀ lè treat but kì í ṣe pé kò kì í ṣe pé kò wá máa treat ẹ̀ kò máa ní ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ kò fẹ́ entice àwọn èèyàn máa gbé ìyá ẹ̀ wá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ máa gbé bàbá ẹ̀ wá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ máa gbé gbogbo family ẹ̀ wá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pè immigration fún ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pa ọlọ́pàá ká pe bo ká bayé ẹ̀jẹ̀ ká lọ síbi iṣẹ́ ẹ̀ ó yẹ èṣù gan o ó yá èṣù gan ó yá èṣù gan ọlọ́run èmi onímọ̀bímọ àlè àṣàbí ìbàdàn ó bímọ àlè mọ́mí adébíyìn aláṣàdúrà ó bímọ àlè mọ̀mí Esabod ó bímọ àlè kí ló dé pé the same story ni ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní notice o yí pé the same thing ló fi máa ń bú gbogbo wa ẹ Esabod aṣẹ́wó ni mọ̀mí Adébíyìn pé aṣẹ́wó ni ọmọ Tosin Stargurl yẹn aṣẹ́wó ni àṣàbí ìbàdàn aṣẹ́wó ni kí ló dé pé the same èébú yẹn náà ni the same èébú yìí ni ẹ wọn bá bàbá wọn bàbá bàbá bàbá ọmọ wọn ó ti lé wọn lọ bàbá àtúní bàbá sọmọ bàbá ságẹ ó ti lé lọ bàbá ẹsàbọdù tàtàlà shadura. the same mo kàn jókòó mo kàn rò ni mo kàn rí wípé the same èébú na pípé ifun gbogbo wa ìgbà tí mo wà tí mo tí mo wo ṣòwò sàlá ni mo wá rí i pé the same èébú ni torí mo rí i pé gbogbo èébú tó ń mi náà ń bú gbogbo ìbú tán bá ti wọ́n ní wọ́n ní wọ́n ní ọmọ mi ò ní bàbá wọ́n lọ́mọ àṣàbí ò ní bàbá wọ́n ní olè làṣàbí wọ́n ló lè lèmi náà wọ́n láṣẹ́wó làṣàbí wọ́n láṣẹ́wó lèmi náà wọ́n láṣẹ́wó ni mọ̀mí adébíyí pé wọ́n láṣẹ́wó ni màmá ah, ah, mo wá wò pé the same thing náà ẹ kọ́ máa róúnjẹ lọ́wọ́ ẹ̀ kọ́ máa ra àgbo lọ́wọ́ màmá láṣàbí kí eh, ibiṣẹ́ mọ̀mí adébíyí pé kí wọ́n lọ rìpọ́ọ̀tù ń bẹ̀ mo wá rí pé the same thing the same thing ní gbogbo ẹ̀ àràbù the same thing kò sí nǹkan tó ṣéǹjì nínú ẹ̀ kí ló dé ṣe why not come come come up with something new why not come up with something new táwọn èèyàn ò gbọ́ rí tó bá bú mi màá bú ẹ padà kọ̀ǹfàmà ni ó lè wá bú mi kó wá sọ pé ó fẹ́ lọ pọ̀ ọlọ́pàá kí n má bú ẹ ọmọ kò sọ ọlọ́pàá tó fẹ́ sọ pé kéèyàn má bú yín wọn máa kó lọ close account ẹni. Eh, àmọ́ tó lọ sọ fún pé kó pọlọ́pàá fún mi ọlọ́pàá ò lè ní kí n má ṣe live ọlọ́pàá ò lè sọ pé kí ọlọ́pàá ò lè block mi pé kí n má ṣe live kò possible life mi ní wọn ò lè sọ pé kí n má bọ̀ sí kí n má ṣe nǹkan tó wù mí o ẹni yẹn ló máa ní kó lọ block ara ẹ̀ òun ló máa ní kó lọ fún rẹ̀ nísinmi òun gan tó ń pè é gan wàá ti rìkọ́ọ̀dì ẹ̀ wàá ti gba ní rìkọ́ọ̀dì ìwọ wo ìwọ tó yẹ pé ìwọ gan wàá tún máa ní à ah, eh, nígbà yẹn lọ òun ló ní kí ló ń pè mí lẹ́ẹ̀mẹ́wàá o ló ní kí n máa ṣe ṣó fún ọmọ star yẹn o ó sì máa tún ṣe fóun náà òun tóun tí ò nísinmi tó ń káàkiri pẹ̀lú oyún nínú ó sì máa ṣe fún un wípé ó wà nínú oyún ó ń pè é lẹ́ẹ̀mẹ́wàá ìgbà tó yá gan ló kó má pè é mọ́ kó ti lè pè é jù ó sì máa gbé wá ó sì máa tún gbé yẹn náà wá ó sì máa gbé wá tó sì máa rìkọ́ tó rì máa rìkọ́ọ̀dù ẹ̀ tí ìyẹn náà tó fún rẹ̀ gbogbo àtọ̀tún tó lọ wọ́n máa rìkọ́ọ̀dù ẹ̀ àtòsí tó lọ wọ́n máa rìkọ́ọ̀dù ẹ̀ pé kò fún rẹ̀ nísinmi wọ́n dẹ̀ máa wá pílẹ̀ lọ́jọ́ kan. ọmọ sọ jí mi ò ní pẹ́ lórí chaati yìí o mo kàn fẹ́ sọ fún ẹni wípé olórí ọmọ àlè ni ẹ́ tí o bá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe ṣe bó ti pọ̀ ṣe bó ti ní kọ́ pọ̀ ọlọ́pàá fẹ́ mi wọ́n dẹ̀ ti pe social worker fún mi jọ kí lo tún fẹ́ pè fún mi again orí ṣáàtì ẹ ló ti ń sọ wípé kàn pe social worker fún mi gbogbo everybody ló gbọ́ sàlánà ń sọ bẹ́ẹ̀ pé kàn pe social worker fún mi gbogbo everybody ló ń gbọ́ tó dẹ̀ ti pè tó ní kó pe tó ní kó lóyún pe social worker fún mi kó pe ọlọ́pàá fún mi tó dẹ̀ pè fún mi ẹjọ́ kí ló tún wá kù sí ṣé wọ́n dẹ̀ ti wá sọ pé kí n má wá sórí live ṣé wọ́n ti ní kí n má wá sórí live ń sí pé kí n má wá kò possible kò possible kan ní kí n má wá mo má wá ṣe nǹkan tó wù mí ẹni tó ń gbọ́ mi ló máa ní pé kó lọ búlọ́ọ̀kì mi kó má wò mí mọ́ kí lòun gan ń wò mí fún kí ló ń wá mi fún. ọmọ oivu gan o oivu gan lórí social media yìí gan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bàbá jiyàn bàbá kẹ bàbá ní bàbá bàbá pásítọ̀ èmi fẹ́ dárúkọ wọn ó ṣàtún fẹ́ ṣèkà lórí ọ̀rọ̀ wọn náà kí ló dé tó jẹ́ pé everybody sáré jáde ni tó tún fi dákẹ́ ṣó ò kí n rí wọlé kéèké ni ṣó ò rí ni bó ṣe ga tó handsome ni ṣé nítorí pé wọ́n kúrú mọ́lẹ̀ tó jẹ́ pé wọ́n láti máa gun seat kan tó rí ẹ ló ṣe ń hùwà bí èṣù ni orí bí tí irun ẹ ti bẹ̀rẹ̀ ni irun ẹ ó bẹ̀rẹ̀ láti láti láti láti ibi àárín orí ni irun ẹ ti bẹ̀rẹ̀ tó bá ń pọ́ ó pa lórí ọ̀flẹ́rìà ìwọ gangan ló pa lórí ajírẹ́bi ó wọ̀wọ́ ọ́gìlì gbogbo ìka ẹ ó ikú kùnkú gbogbo ọrùn ẹ ó dàbí tẹ̀rì kìnnù gbogbo ẹ kì mọ́lẹ̀ ni ojú ẹ ó máa máa buná báyìí ni ó fáìn ó burẹ́ wà lọ́kùnrin ó ṣe é rí ó ṣe é rí wà á máa ní ẹ òun wá mọ́tò èèyàn kan òun wá plate number èèyàn kan òun wá àdírẹ́sì ilé èèyàn kan ó fẹ́ kán lọ ṣe nǹkan fún ó ṣàǹplan ní evil tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì lórí social media sọ jí ni ló máa ń hold ìwọ ni ìwọ ló máa ń wá ìvù kákàkiri ìwọ ló máa ń ní kó ṣe kàféyàn ìwọ ló máa lọ gbé. ìkà tó ń ṣe lórí social media ti pọ̀ jù ó tó ó tó gẹ́ wọ́n máa fàwọn èèyàn pa àwọn tí wọn ò sí ní sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n máa fi rú àwọn ìròbó yẹn wọ́n máa fi rú wọn pa ìwọ tẹ́ pé wọ́n àti wọn ẹ̀ sí ní sẹ́ẹ̀tì orí ròròbó yẹn sí ẹni orí bó ṣe rí ó dàbí ọmọ ọ̀dọ̀ sáwọn ìròbó ó ń ṣe èrè ni àwọn ló fẹ́ máa pariwo mọ́ lórí social media pé wọn ò lè sọ̀rọ̀ ta ló bí ẹ okòwò náà fi bí òbòwò náà fi bí ìyá ẹ àwọn ló fẹ́ máa sọ pé wọn ò lè sọ àwọn ló fẹ́ máa gbé sórí wọn bọ́ta pé wọn ò ní sọ̀rọ̀ mọ́ èmi èmi ò ń ṣojo pé wàá gbé sórí ọmọ gbé sórí wàá gbé sórí ìwà àwọn èèyàn wò ó tọ́mọdé ti wò ó tó bá tún ti tó tó ó ó ẹ̀ nọ́tìsì kankan ni wúrú ṣóò tí sàlá máa ń ṣe ẹ sábọ́ọ̀dù o ẹ sábọ́ọ̀dù o you are a stupid ẹ sábọ́ọ̀dù o you are a bastard you are ṣe kinní kan ojoojúmọ́ ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù. èmi ò rí irú ẹ̀rí kéèyàn má nísinmi láyé torí ẹni mo ṣe sọ pé caption ẹ ní mẹ́ta ló mo ti rí mo rí sàlá mo rí àtẹni tó ti yí lórí tó ti ní mental problem èmi ò ríbi tí èèyàn máa jí ní àárọ̀ tó máa bọ́ sí inú kọ̀ńténà tó máa lóun ń ṣe show of shame tó bá tún di ní ọ̀sán á tún ṣe show tó bá tún di lálẹ́ á tún wá ṣe show ó dẹ̀ wá ní kọ̀ǹpútà kan tó máa ń lò kò tó wá lo kọ̀ǹpútà yẹn mọ́ lẹ́nu jọ́mẹ́ta torí pé mo ti fi bu ó wá máa máa ṣe ọ́díò ọ́díò ló máa ń ṣe ń sìn ilé sí ilé yàrá sí yàrá ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ ṣé o ò gbọ́rí ni ṣé o rò pé mi ló ń ba wí bẹ́ẹ̀ ni wàá máa play yẹn tẹ bá ti yẹn lẹ́yìn slang tẹ wá ń lò sí lórí platform yín ilé sílé yàrá sí yàrá ọ̀dẹ̀dẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ three room three oh six room three oh four jọ pé wọ́n ń pèèyàn láṣẹ́wójú oṣù wá jẹ́ tuntun fún ẹni ọmọ èmi ni mo lò bòmíì nǹkan tó bá mi mo lè fi ṣe é o le o le o le! Ma control èèyàn pé èèyàn kan aṣẹ́wó nǹkan tó bá wùn yàn nìyàn lè fi òbò ẹ̀ ṣe mo yo aya yá òbò Eh, ni ọmọ aṣẹ́wó yẹn ọmọ ṣebí mi ṣebí nínú aṣọ tí mo wọ aṣọ white tí mo wọ yẹn tó ń play music tó ń play yẹn màláìkà tó ń play ó rí pé mi fa apá mi lẹ̀ sàlá ìwọ ṣó apá tiẹ̀ fi apá ẹ fi hàn fi hàn àwọn èèyàn fi hàn lọ́la tó o bá lè ṣe apá ẹ ìwọ ni wàá máa máa sọ pé àwọn ọkùnrin ò le lè sọ̀rọ̀ social media ló bí ẹ ta ni ẹ náà wọ́n máa gbúngbùn mọ́ gbogbo èèyàn bẹ́ẹ̀ nítorí pé màmá àti màmá àti mọ́mí aláṣọ àdúrà wọ́n parí ìjà lẹ́nu Dr. Esabod àti wọ́n parí ìjà lánàá ara ń ta yín ẹ̀fẹ́ bẹ̀tẹ̀ yín parí ìjà yín náà kò sẹ́ni tó sọ̀rọ̀ náà ẹ wọ́n sọ pé wọ́n ń team up ni ó wá lèmi sọ pé wọ́n ẹ máa win wípé ń bọ́ náà ti fẹ́ win lórí social media yìí. kí ló dé ẹ ṣe ti yín everybody ṣe tiẹ̀ náà. Sàlá mo máa mọ bó ṣe dé orí Facebook ìbejì ó máa lọ bí ìbejì ó rántí pé oníkan máa pé màmá ni kò máa rán ni kò lọ máa kó bàtà tó parọ́ ń gbà yẹn wọ́n ní kó máa kó bàtà tó bá yàwá tó ní my mommy my mommy ah mommy mi ẹ̀yin lẹ fún mi lóhùn i love you ma my mommy wà á kúnlẹ̀ alábòsí wà á máa tẹ́wọ́ my mommy i love you tó bá dijọ́ kejì kò ní dá fún ẹ ayé ẹ máa bàjẹ́ ni tó bá gbé wá if you come for me i come for you ibẹ̀ ni mo ti mọ̀ pé ó ti sick ti ya wèrè ẹ wá máa máa sọ̀rọ̀ ẹ̀ ní fẹ́kẹ́ kán sọ̀rọ̀ sí yín ẹjọ́ ká ní yín ná lórí social media yín ná Sọjí ẹ wọn gbọ́dọ̀ sá kinní kan wọn gbọ́dọ̀ ṣe pé kinní ọwọ́ sọ pé òun gbé ìjà ìjà wo ló ń gbé wọn ti mọ̀ ẹ́ pé ṣù ní orí kan ti orí kan ti gbé update jáde pé káwọn wà careful and it's true because wàá bú wọn lẹ́ni wàá gbèjà wọn lọ́la wàá bú wọn lẹ́ni wàá gbèjà òṣèkúkú dúró tó bá fẹ́ tutù kó tutù kó bá fẹ́ gbóná kó gbóná wàá fojú wọn ráre wàá wọ́ wọn túrútú wàá wọ́ wọn wàá wọ́ wọn túrútú nílẹ̀ bí mo bá ṣe mú ṣe àbáyé sí òun gbọ́ ó ti wà lórí Facebook òun gbọ́ mi ò nísinmi wàá máa ṣọ́ gbogbo èèyàn kiri wọn ò gbúdọ̀ kí èèyàn kan happy birthday wọn èèyàn kan ò gbúdọ̀ ṣe nǹkan kan lórí social media ta ni ẹ́ lẹ́yìn picture màmá mi tó gbé jáde lẹ́yìn picture gbogbo àwọn nǹkan tó gbé jáde àwọn fake ilé tó gbé jáde yẹn náà jọ kí ló tún kù tó tún fẹ́ gbé jáde ṣé o ò ní ó ṣé o ò robó mi ṣé kò o ò tí robó mi gbé jáde ni o ò robó o robó mi gbé jáde ó yẹ kó wá òbò mi o ó yẹ kó wá òbò mi kó gbé jáde torí o ìvù gan-an. mo kàn jókòó mo kàn ń wò ó ni pé ẹjọ́ kílé táwọn èèyàn ṣe níkà tó tó yìí láyé yìí náà lójú ara ẹ má wọrí má wọrí wọ́n lọ jókòó ní tiẹ̀ ó wá ń parọ́ oní oní èmi oní wọn ń bó lóyún jà ló fẹ́ ó fẹ́ ó fẹ́ ẹ̀pù olóyún ni ó wá lọ gbé yẹn sórí wọ́ọ̀lẹ̀ ṣé olùkí gbogbo àwọn èèyàn ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media ni tó fàjà ní everything nǹkan tí òkàn wa ló fẹ́ gbèjà nǹkan tí òkàn wa ló fẹ́ gbèjà gbogbo èèyàn gbogbo èèyàn ló máa ń gbèjà wọn gbogbo èèyàn ló máa ń gbèjà wọn ò ṣe bọ́kùnrin ẹgbẹ́ ẹjà bó ṣe ṣe náà nìyẹn ṣe ní last month àbí two months ago bó ṣe bẹ̀rẹ̀ lórí um, um, wòlí kéèké nìyẹn tó fúngun mọ́ wòlí kéèké tó fúngun mọ́ tó ló ń yáwó tó ló ń ṣe gbá tó fúngun mọ́ tíyẹn náà ṣe kíni tíyẹn náà fúngun mọ́ ẹ ṣùgbọ́n pé ó sá padà náà ni ó sá ìyẹn fún ẹ jẹ́ ṣùgbọ́n pé kìtì ni ẹni lábẹ́rẹ́ ajá rin mi ajá yìí ó ní sanni ó ní àdìgbò ó fún ẹ ó sá lọ ni torí mo gbo ṣó yẹn ni mò ń wò ń gbà yẹn náà tó fún ẹjẹ ó fún ẹjẹ gidi ó sá lọ ni kí ló dé tó máa ń wá sínú láìfù èèyàn tó máa dé bí àlejò wàá kanlẹ̀kùn kókókókókókókó wàá wá dé bí àlejò wàá máa ba ayé ẹni yẹn jẹ́ wàá máa ba ọ̀nà ẹ̀ jẹ́ èṣù jọ ó dà pé ó dà pé kinní ni ẹ́ kí ló máa ń pè èkejì àjẹ́ kí ló máa ń pè èkejì àjẹ́ yẹn náà ní Yorùbá mi mọ nǹkan tó máa ń pè èkejì àjẹ́ ọkùnrin àjẹ́ ọkùnrin ẹ òun ni ẹ́ o o o ní evil evil wà nínú ẹ̀mí kẹ́mi wà nínú ẹ̀ ò dẹ̀ ṣe é rí ò já lọ́kùnrin irú ìwọ ń sọ pé ẹ kí lè irú èmi kí lè fẹ́ fèmí ẹ kí lè kíní kan ẹ oṣó thank you oṣó oṣó oṣókùnrin oṣó ni ẹ oṣó òun ni ẹ ìjọ wo ló rí wọlé kéèké tó máa bọ́ ta àbí àwọn gbogbo àwọn gbogbo guys tó kù lórí social media tó máa bọ́ ta tá a máa bẹ̀rẹ̀ sí ní máa sọ pé òun fẹ́ wá gbé obìnrin òwò obìnrin kan wá o òun fẹ́ wá gbé ìyá o is a nuisance yes thank you Esther Mojisola you are a nuisance people are not enjoying your program anymore it's not funny anymore it's not funny oṣó Seyi Kuti thank you oṣó oṣó ni ẹ oṣó nu. No ó ti gbá ó ti gbá ó ti gba nǹkan burúkú sára tó bá dẹ̀ jẹ́ pé o wà nínú ẹgbẹ́ kẹ́gbẹ́ jẹ́ ká mọ̀ ló jẹ́ kó máa ṣe báyìí tó bá di lọ́la ń sìn ẹ ẹ má wọrí wàá ti lọ gbé update jáde o fẹ́ tún fẹ́ gbé story story wo ló tún fẹ́ sọ lẹ́yìn gbogbo story mi tó sọ yìí sìn another story wo ló tún fẹ́ sọ mo tún fẹ́ mọ story tó tún fẹ́ sọ ń pa mi again ẹ ọmọ àlè ni mo bí ẹ àṣàbí Ìbàdàn ó bí mo àlè Ẹfabọọdù ó bímọ àlè mọmi Adébímpé ó bímọ àlè gbogbo everybody ó bímọ àlè boko wá sẹ́ni tó bímọ ọkọ lórí Facebook yìí ẹ má wọrí màá gbé sórí yẹn wá màá gbé sórí yẹn wá èṣù ni ẹ ò dẹ̀ lè láyọ̀ ò lè ní dùnú torí o bí àwọn ọmọ tiẹ̀ wàá gbé ọmọ ọlọ́mọ wá wàá bayé wọn jẹ́ tó bá ṣe báyìí fọmọ ọlọ́mọ báwo ló ṣe fẹ́ kàn ṣe fọmọ tiẹ̀ tán bá ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ báwo ló ṣe fẹ́ feel as bàbá gidi time tó fi ń wá tó fẹ́ wá fẹ́ máa gbowó lórí Facebook yẹn tó fẹ́ máa báyé aláyé jẹ́ yẹn kí lè tó ṣe jókòó tí ó mú ọkàn àwọn ọmọ ẹ kó máa ṣe kò ṣe tó bá dẹ̀ fẹ́ wá polówó kírìmù tó ń polówó bọ́tà kó polówó ẹ̀ kó dẹ̀ sàn tó kó sàn kó kó bá fẹ́ bèébú bèébú everybody ló ń bèébú lórí social media bẹ́ẹ̀ kí n ṣe pé kó wá máa máa go so deep kó máa fi kó ó mọ̀ pé òun fi rìkọ́dì yẹn búlé àwọn èèyàn ni kíyàn má tẹ̀lé láṣìírí kékeré lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ wá ti gbé rìkọ́dù yẹn jáde rìkọ́dù yẹn rèé o ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o ibi tó ti yáwó o ẹ wá gbọ́ o ibi tó ti sọ pé kinní kan o and so what tá a bá wá gbọ́n tó ń kọ́ kí ló tún kù everybody á tún pòṣé ni pé ṣé ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ everybody á move on tó bá play recording tàná tó bá play ni ó máa hold lójú aráyé ni because ó ti di whole story o tún wá tún dé o tún padà o tún wá ń sọ fún àwọn tiẹ̀ pé píṣọ màmá ẹ̀ tó mú wá yẹn mà ìyá yẹn pè ẹ́ o tún parọ́ ìyá yẹn sọ pé ọmọ yẹn òun kọ́ lòun bí ọmọ yẹn ọmọ yẹn kàn máa ń wá sí ṣọ́ọ̀ṣì àwọn ni. ah Sọjí èṣù láòlù ni ẹ o ìkàdẹ ni ẹ o o tún parọ́ ẹ̀hún kọ́ ló ṣé ìyá àyàn máa tún sọ pé òun kọ́ lòun bíyàn ni ṣé bí ìyá mi ló bí mi ṣé bó dẹ̀ ti gbé píṣù ẹ̀ síta ẹ̀yìn ìgbà tó dẹ̀ gbé píṣù ẹ̀ síta jọ kí ló wá ṣẹlẹ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó gbé píṣù yẹn síta dáńkó ara wa ní jíjadíja ọkọ̀ aṣẹ́wó túlétúlé of Facebook dalérú dalérú of Facebook dagboru dagboru of Facebook dọ̀nàrúdọ̀nàrú of Facebook abatẹnijẹ́ of Facebook wàá mú story wàá mú irun orí iwájú wàá so mọ́tì pàkọ́ wàá so méjèèjì pọ̀ mọ́ra wọn tó bá ṣàtìfẹ́ sùrọ̀jú ẹlẹ́jọ́ ọkùnrin ẹlẹ́jọ́ ni ẹ́ tí sàlábà tiẹ̀ ń tojọ́ obìnrin ni tíyẹn bá tiẹ̀ jókòó tó ń tojọ́ tó tò tó tò tó tò tó tò because kò lọ́kọ lọ́dọ̀ so obviously òun láti ní nǹkan tó máa fi máa keep ara ẹ̀ busy kò sọ́kọ lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni tó fẹ́ sáàfù oúnjẹ fún kò sẹ́ni tó fẹ́ lówó tó fẹ́ sọ pé kó gbé oúnjẹ sórí tébù fóun kò lọ́kọ kò wá happy so obviously, a máa ma wá sórí Facebook láàárọ̀ lálẹ́ àárọ̀ lálẹ́ a máa wá all the time so ìyẹn tó yẹn bá ń tojọ́ wá lóbìnrin níbẹ̀ ìwọ́n tó wá ń ṣe tó tó tó ó yẹ kán mú pankẹ́rẹ́ kán nù ẹ́ ni pẹ̀lú wótòwòtò tó ń ṣe yìí ìwọ iná ló máa mú funfun bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn wá ti máa máa mú kọ̀ǹpútà wá ti máa máa gé ọ̀rọ̀ yẹn wá ti máa máa gé wá ti máa máa gé jọ ṣé o ò ní ìsinmi láyé ẹni kùkùté ọlọ́wọ́ kúkúrú wàá ti máa gé ẹyin yẹn ní táìmù o nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ní táìmù fún o wàá ti máa gé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yẹn wàá máa kọ́ ọ̀tí ẹ̀ o fẹ́ gbé lọ síbì kan o fẹ́ gbé lọ sí Westminster Bridge o fẹ́ gbé lọ sí kí lórúkọ <laughs> parliament o fẹ́ o fẹ́ lọ téèpù ẹ̀ fáwọn parliament kọ́ lè ní pé kọ́mọ yẹn má ṣe ṣáàtì mọ́ <laughs> o sick mo fẹ́ kọ́ tiẹ̀ kí n lọ jù sílé ńlá kí n jù fún wọn bẹ́ẹ̀ kí wọ́n gbọ́ tán bá wà gbọ́ ńlé ńlá kọ́ kí wọ́n fẹ́ sọ wàá ti máa kọ́ tiẹ̀ wàá ti tọ́jú ẹ̀ rìkọ́dí ọdún mẹ́ta rìkọ́dí ọdún mẹ́fà ó wà lọ́wọ́ ẹ kí ló fi ń ṣe kí ló fẹ́ẹ́ fi ṣe ó ṣe kó wọn sínú freezer kó máa freeze wọn rìkọ́dí ọdún méje ó wà lọ́wọ́ ẹ wàá wá máa máa wá tí nǹkan tó wà àtẹ̀yìn ọba ti ní mr stanley kékeré wàá sáré lọ yọ jáde ó yẹ ẹ jẹ́ kí n máa yín jẹ́ máa máa yín jẹ́ máa yín jẹ́ ó yẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ o tún wá mú oògùn o bù sínú oúnjẹ màmá màmá màmá aláṣàbí ẹsà board o bù oògùn sínú oúnjẹ ńgbà tán wá tán wá tán sí London ìyá yẹn ló tún gbé ẹ e lọ sí canteen ló sanwó oúnjẹ ó sanwó oúnjẹ fún ẹ as an errand boy pé as in just errand boy tó ń rán kiri ní ẹ pé okay o fẹ́ ṣọmọ ọ̀dọ̀ fine wọ́n dẹ̀ ní kókè kó máa bọ̀ ó dẹ̀ ń bá wọn gbé báàgì kiri òun bá yáyí gbé báàgì kiri nígbà tó wá sí London gbogbo bó dẹ̀ ṣe ń gbé báàgì kiri náà wọ́n fún ẹ lówó wọ́n tíìpù ẹ àṣẹ́ràn bọ̀ wọ́n dẹ̀ ń gbé báàgì lé ẹ lọ́wọ́ níbi tí wọ́n ti ń gbé báàgì lé ẹ lọ́wọ́ náà ló tún ti sáré mú oògùn o ti sáré mú oògùn o ti tú oògùn sínú oúnjẹ ìyá yẹn ìyá yẹn ò mọ̀ wọ́n ti jẹ́ nígbà tó ń dẹ̀ jẹ́ ọlọ́run dẹ̀ ṣe kí ni wọ́n ṣe kí ni wọ́n toilet wọ́n lọ sí restroom ọlọ́run ṣe kí ni ọlọ́run ó yí kinní yẹn padà nínú wọn ó jẹ́ kí wọ́n lọ toilet àmì ọlọ́run hàn ọlọ́run fàmì hàn kí ọlọ́run ọlọ́run ọ̀run flọ́ọ̀ṣì kínní yẹn kúrò nínú ìyá yẹn níbi tó níkàdé ó lọ gba oògùn eku ó gba oògùn láti pa ìyá yẹn láti ṣèkà fún ìyá yẹn ìyá yẹn ìyá yẹn ò dẹ̀ kú torí ẹni tọ́lọ́run ò pa ni ṣé bóun ló ń sọ yìí kí ló fẹ́ẹ́ fi ṣe kí ló fẹ́ẹ́ pààyàn fún lórí entertainment beef ṣé ní gbogbo ìjà tó máa ń ṣe lórí social media yẹ́yìn tẹ́ ń wò wáyìí entertainment beef ni kò sí nǹkan méjì ju entertainment beef lọ tó bá bú mi èmi náà bú ẹ tẹ́nibọ̀dì bá bú ẹ everybody sàtọ́kà anybody lè bú anybody. ọmọ stop ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ stop ẹ̀. Eh stop ṣe bẹ́ẹ̀ ẹ̀yin méjì tẹ máa ń tẹ tẹ wọ́ọ̀sì jùlọ yìí social media ìwọ àti ìwọ àti sàlá ni ìwọ àti sàlá nǹkan kékeré sàlá máa lọ́ọ́ máa lọ gbé kinní kan wá wàá lọ́ọ́ máa lọ́ọ́ nǹkan wá sàlá mo kàn máa ń ni o ọmọ kan tí máa ṣe ń mo mọ àwọn tó mú ẹ mi ìfẹ́ sàṣírí kan fún ẹ tí n bá sọ fún ẹ ò ní fẹ́ máa sọ̀rọ̀ mi mọ́ bẹ́ẹ̀ mo sì fẹ́ kó máa sọ̀rọ̀ mi torí torí pé tó yẹ ń sọ̀rọ̀ mi yẹn òun fún mi ní fame hmm. ó máa ní nǹkan kan tí máa post lọ́jọ́ kan tí n bá post ẹ̀ wàá gbáwọ́ mórí pé yéè ah mo kàn ń rẹ́rìn mò ń wú ẹ ni sàlá aṣọ fẹ́ gbọ́ mo mọ ẹni tó mú ẹ délédélé tó jẹ́ pé ẹ̀jẹ̀ nìyín mi ò mi ò tí ì ní rìvíìlì ẹ̀ hmm. mi ò tí ì ní sọ <laughs> mo kàn ń wú ẹ sórí gbogbo bó ṣe ń bú mi wọ́n mọ̀ wọ́n kàn gbogbo wọn rẹ́rìn ni wọ́n níjọ́ tó pé ẹ̀ẹ́n wọ́n kàn ń rẹ́rìn gbogbo bó ṣe ń bú mi ni wípé ẹ̀ẹ́n kò dẹ̀ kò ó kò dẹ̀ mọ́ ó mo ní kọ́ máa kọ́ máa sọ fún ẹ pé ká kọ́ máa wù ẹ́ mo mọ̀ ẹ́ mo kàn pretend mo ń wù ẹ́ mi ò tí ì ní sọ mo jẹ́ fẹ́ kó bú mi dáadáa ná mo fẹ́ kó bú mi kó yẹ̀yẹ́ mi kó ṣe oríṣiríṣi fún mi dáadáa níjọ́ tó bá wá rí post yẹn mo mọ̀ pé ọjọ́ yẹn òyì máa kó ẹ lọ́jọ́ yẹn níjọ́ tí n bá post tí n bá post píṣọ́ èèyàn ẹni yẹn wàá mọ̀ pé ah! Ah! wàá lanu mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ tó mọ̀ ẹ́ délédélé pẹ̀lú bí mo ṣe mẹ́ńtọ́ mẹ́ déédéé lórí kí mi orí mi kí n sáré máa máa já blablabla blablabla kí n máa pẹ̀lú bó ṣe ń ṣèkà fún mi tó orí mi kí n sáré máa sọ gbogbo kí n máa sọ gbá kí n máa sàwó kí n máa jábọ́ jábọ́ jábọ́. I am not like that. I am not like that. wàá ṣe mo ṣe ń sọ̀rọ̀ a máa wò ó pé kí ni lady yìí ń sọ kò lè yí ẹ mi tí ì jẹ́ kó yẹ mo ṣe fẹ́ kó bú mi dáadáa mo ṣe máa jẹ́ kó bú mi dáadáa máa yẹ kó soríṣiríṣi kó bà mí jẹ́ kó soríṣiríṣi fún mi dáadáa tó bá ti wá ṣe fún mi mà kàn post picture ẹni yẹn lọ́jọ́ yẹn sórí wall mi <laughs> wàá dákú <laughs> wàá dákú ah, ah, ah. mi ò dẹ̀ mọ́ mi ẹ̀ bá dẹ̀ sọ fún mi ìbá dẹ̀ má máa bú o mo kàn ń wù ẹ́ mò ń rẹ́rìn gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń bú tó bá tiẹ̀ fẹ́ bú mi ó lè bú mi torí èmi náà bú ẹ mi ì ọ̀rọ̀ ń pa bẹ̀tí pé kẹ́ máa go so deep kọ́ máa mú ìyá èèyàn wá kẹ́ máa mú bàbá èèyàn wá ó wà unfair kò dáa Sojí tiẹ̀ ló wíkẹ́ẹ̀dì jù sàlá wọn àtẹ̀tọ́pọ̀ obìnrin ni sàlá pé obìnrin ní kòtòkòtò lọ́wọ́ wọn á tán bá wọn àtẹ̀ ló kòtò ní kòtòkòtò ló ń ṣe yẹn pé kò lọ́kọ pé ló ṣe ń ṣe wọn ọ̀nà tó ń ṣe yàrá sí yàrá ilé sí ṣé yẹn wá jẹ́ nǹkan tó ń gbọ́rí ni ìyẹn ló wá ń lẹ wá ń lò lẹ wá ń lò lórí platform yín kí nìyẹn ní mí nì mo bímọ àlè aṣẹ́wó ni mí mi ò lọ́kọ mi ò ṣe gbá mi ò ṣàwo ṣé wọ́n nọkọ bàbá ọmọ tiẹ̀ dà Sọjí ọkọ aṣẹ́wó Abigail olóbò pẹ́ẹ́lí olófo onífo lábíyá mẹ̀ńtálò ọkùnrin oṣó ẹni bí ìka èèyàn àbàtẹnijẹ́ ìwọ ni mo wá ṣe ṣó yìí fún lálẹ́ yìí o mo wá ṣe ṣó yìí fún ẹ tí n bá ti pa ṣó uh, yìí mo fẹ́ kó jókòó kó rò ó pé ṣé nǹkan tó ń ṣe dáa wàá gbé àwọn obìnrin wá wàá báyé wọn jẹ́ wàá bú tó bá ti ẹ̀ bẹ́ẹ̀ bú fáìn wàá gbé fámìlì wọn wá a ṣe bí ó gbẹ náà kọ́tà gbọ́ yẹn náà can you imagine Soji ìwọ ló wicked jù lórí social media ọlọ́run ò dẹ̀ da ò fine màmá ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ló mọ̀ ọ́n sọ jì ìwọ ìgbà kan wà tó táwọn èèyàn ò wẹ̀ mọ́ ẹnu ìgbà tó treat kíní eh, ọ̀rọ̀ mi ló wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wú ẹ padà ló di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wú ẹ padà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá ń wú ẹ padà again bẹ̀rẹ̀ torí pé o fẹ́ gbowó lórí social media ń sin àníra ànírí mú mi ò dẹ̀ lè lé anybody àfi tí wọ́n bá máa lọ fún wa ni gbogbo ọlọ́pàá ẹ̀ tó ń tó ń pè kò lè ní kéèyàn má jáde ìlú tó lófin láwà àdìjọ tó ti ń pọlọ́pàá ṣé màmá Esabod ò sọ̀rọ̀ ni àdìjọ tó ti ń pọlọ́pàá ṣé gbogbo àwọn tó wà lọ́dà side náà sọ̀rọ̀ ni everybody ń sọ̀rọ̀ lọ ẹ wake up kò sọ ọlọ́pàá tó máa sọ pé kéèyàn kan máa sọ̀rọ̀ kò sọlọ́pàá tó máa ní kéèyàn kókó máa sọ̀rọ̀ ìwọ ló mọ̀rọ̀ ń sọ jù ìwọ ló ṣe pé kinní kan jù ẹ o sọ̀rọ̀ ságẹ̀ lẹ́nìí ó dọ̀la ó dọ̀rọ̀ àṣàbí ìbàdàn ó dọ̀tún ló dọ̀rọ̀ ẹ́sàbọ̀dù ó ṣe ìrọ́jẹ́ kinní kan ó fẹ́ gbé gbogbo wọn wá. o ò rí pé wọn ò máa stage show fún ẹ bí wọ́n ṣe máa ń stage show fún àwọn èèyàn because wọn ò ní time ẹ because o ò wà relevant ó ṣàfẹ́ ó ṣàfẹ́ kọ́ máa gbórúkọ ẹ ó ṣàfẹ́ kọ́ máa porúkọ ẹ dáńkú ara wa òun oh, ó dẹ̀ kúkú sọ wọ́n ní wọ́n lò lóko lábẹ́ ìwọ ìkan náà níyàwó ẹ ló mú lọ patí ló lóun fẹ́ máa gba ló fẹ́ ló ń gba nọ́mbà lọ́wọ́ ni ìròbó lòun ò lè ṣe yàmàyàmà bẹ́ẹ̀ yẹn òun ò lè ṣe ìyàwó ẹ ó ti sáré fẹ́ máa re mọ́kọ ọlọ́kọ ìyẹn dẹ̀ níyàwó tó fine to decent ó wá fẹ́ máa re mọ́kọ ọlọ́kọ ìyẹn ìyàwó ẹ yẹn ó ń gba nọ́mbà ní pàtí lọ́wọ́ ìròbò pò kán fún òun nọ́mbà ó fẹ́ lọ́ọ́ máa bá yẹn sùn aṣẹ́wó aṣẹ́wó no be work òun ló fẹ́ aṣẹ́wó ló fẹ́ sílé aṣẹ́wó tó bímọ àlè fún ẹ àwọn ọmọ àlè tó ń dẹ̀bi ò rí nǹkan ṣe sí ọmọ ọlọ́mọ lu tó lu ma máa ranjú mọ́ ò rí pé kò sẹ́ni tó jọ ẹ́ nínú gbogbo ọmọ tó bí kò sẹ́ni bọ́dì tó jọ ẹ́ nínú àwọn ọmọ yẹn gbogbo ọmọ yẹn wọ́n jọ bàbá wọn lọ́jọ́ Baba wọn lọ jọ bàbá tó bí wọn síta náà jọ wọn ò jọ ẹ atọ ẹgùn ò lè do kò lè di nǹkan kan irú ìwọ yìí ló fẹ́ sọ pé èèyàn kan bí èèyàn kan bímọ kan àwọn tí wọ́n bí gan bi won? ló bí wọn àlè ló bí wọn àlè ló bí wọn okòwò la wà lábẹ́ ló wà lábẹ́ ìwèrè ẹ tó ń dọmọ oko abẹ́ ò lè dọmọ o le bóbìnrin sùn mọ́ gbogbo ẹ ti lọ ìwọ wá sọ pé sẹ èèyàn kan wú èmi jẹ́ ń tẹ́sẹ̀ wú ni olòṣì onímú ńlá tẹ bá rí báyìí níta báyẹn kọ́ ọ̀rọ̀ pé ṣé wèrè tó ń sọ̀rọ̀ ní lórí social media ó rí dáńkú dáńkú ara wa ni irú ìwọ ló máa ń ní kébì máa fẹ̀rẹ̀ rẹ̀ ń di lélẹ̀ kele tẹ̀rẹ̀ mẹ́ kele bóun ká dáa fún yalákúyalá ìyá ẹ̀. please stop stop all this your kini i'll block you lábòsí ni ẹ ó ṣì lọ orí burúkú lọ ọmọ Mósè ní dáa fún ẹ ó ṣì lọ jọ ó ṣì lọ alábò alábòsí ni ẹ. kí ló kí ló kí ló kí ló kí ló ń mú ẹ ná ìyàwó ẹ aṣẹ́wó nìyẹn o ò ní rí yẹn sọ ẹ ká má wọrí ọmọ yìí ò ní sọ̀rọ̀ mọ́ ọmọ yìí èmi èmi ò ní sọ̀rọ̀ mọ́ Sọjí èmi ò ní sọ̀rọ̀ mọ́ kò ní yala ku yala ìyá ẹ̀ mo ní kò ní dáa fún yàlákúyàlá ìyá tó bí yàlá pọ́nrí gbọ̀ngbà yàlá ìyá ẹ̀ pé ìwọ sọ pé èmi ò lè fèsì wọ mi ò lè sọ̀rọ̀ mọ́ èmi mi ò ní bọ́ta mi ò ni sọ̀rọ̀ mọ́ ṣé torí ke wọ́n ní kí n dákẹ́ tí mo ko dákẹ́ tí mo jẹ́ kó gbogbo ìwé iṣu ẹ tí mo jẹ́ kó wù ú mo jẹ́ kó ṣe gbogbo ẹ̀ mi ò dàbí ìwọ tó máa sáré bọ́ta gbúrúgbúrúgbúrúgbúrú o ò lè gbẹgbí mo ṣe ṣe ṣóyìn sìn á ti máa á ti lọ gbé fídíò <laughs> ẹ̀yin èèyàn olórí burúkú yìí á ti lọ gbé fídíò á ti gbé kọ̀ǹpútà á ti máa á ti máa snap ẹ̀ aló níṣẹ́ ọlọ́màjò kò yí kò ya wèrè lọ́jọ́ kan wàá kàn bọ́ sí òwò lọ́jọ́ kan wàá kàn ya wèrè wàá máa rìn káàkiri ní òò ní gbogbo London wọn á ní kí ló ṣe wàá ló ya wèrè ni o ah, kí ló fà tó fi ya wèrè ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fi ya wèrè o a ti gbé kámẹ́rà a ti máa ma fídíò gbogbo nǹkan tí mo ta ń sọ bì a ti máa ma mú kọ́mẹ́ǹtì a ti máa ma ká capture gbogbo ẹ̀ a ti máa gbá lóun fẹ́ ó lè tọ́jú kínní kó tọ́jú ẹ̀ fún twenty years a tọ́jú ẹ̀ pa ni èṣù ọ̀dàrà. èṣù ọ̀dàrà ọmọ ọmọ kan ní kí n kọ bọ́ta kí n kàn sọ̀rọ̀ sí brain ẹni ike àwọn wo ló sọ pé wọn ò lè sọ̀rọ̀ sí ẹ wọn ò lè dẹ́ ẹ lóhùn padà ìgbà tó jáde lẹ́ni ó mọ bó ṣe ń sọ̀rọ̀ ni mọ́mí adé bí n pé aláṣà àdúrà ọmọ síyá yẹn pọ̀ síyá yẹn síyá yẹn síyá yẹn le jù síyá yẹn síyá yẹn síyá yẹn pọ̀ jù síyá yẹn síyá yẹn síyá yẹn le jù wọ́n gbò ẹ́ gba tó máa padà léni orí pé ó tètè dé ó wá dé ó wá ní ẹ sorry guys ẹ i had to ṣe kinní kan ta ló bèrè sórí ìlọ́wọ́ ọmọdé afọ́ká lè ṣàrẹ i had to do kinní kan i'm so sorry that's why i had to come kinní kan. Sorry, I was just reading comments. Ó ti sick. Ọlọ́run ó sick. Nígbà tí Mami Adé fún bíbí pé tó ń fún ẹ jẹ lánàá, ẹ̀rù wá gbà ẹ̀ ó sá lọ, ó lè ṣe update kọ́kọ́, ó sá lọ ẹ̀rù bà á mo wá rí tíṣà lání ẹ má wọrí má pé babaláwo wá <laughs> má pé babaláwo wá <laughs> <laughs> má wọrí èmi máa bàbá láwo mo máa bàbá láwo Sọjí má wọrí ẹ lọ́wọ́ yìí mo wà lẹ́yìn máa sọpọ́tì sàlàṣe sàlàṣe ṣóò di aago mẹ́ta lánàá wọ́n fi Adébíkẹ́ ọmọ tó àlè ó mí gbogbo wọn wọn ò lè sùn sàlàṣe ṣóò di three ẹ Sọjí má wọrí màá sọpọ́tì ẹ màá gbé babaláwo wá àmàrí babaláwo ẹ. <laughs> àmọ́ rí babaláwo ẹ̀ àrí babaláwo yẹn tó fẹ́ gbé wá àgbé babaláwo wá àgbé wá àgbé wá sí social media àṣepẹ̀ fún gbogbo wọn àṣekínní kan ṣépè àdúgbò tó ti ń gbé babaláwo wá kí ni nǹkan tó ṣẹlẹ̀ lórí social media yìí tó ń gbowó lọ́wọ́ yín tó ń gbé gbẹ̀tùgbẹ̀tù tó ń gbélé yín lọ́wọ́ kí lè tẹ̀ ṣe gba ọlọ́run sínú ayé yín tó jẹ́ pé babaláwo lẹ gbọ́kànlé láti fi ba ayé aláyé jẹ́ wàá bọ́ta léèní wàá rà ń sọ̀rọ̀ àwa gbọ́ nǹkan tó ń sọ àṣàbí ìbàdàn àṣàbí ìbàdàn ẹ ọmọ yẹn ọ̀rọ̀ ẹ̀ tí mo fẹ́ sọ fún ẹ̀yin èèyàn ni wípé ọmọ àṣàbí ìbàdàn yẹn mo mọbi tó ń gbé ní ọ̀nà East London ẹ ṣe rí àṣàbí ìbàdàn yẹn ó wá ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀rù ń bà ẹ́ o mọ̀ bóyá kò sọ̀rọ̀ àbí kò má sọ̀rọ̀ mọ́ kí mọ́mí adébíyìnkẹ́ má lọ yọ sí ẹ lẹ́yìn kó má fún ẹ bí lálà wáyé wáyé wáyé wáyé wáyé kí mọ́mí adébíyìnkẹ́ kí mọ́mí adébíyìnkẹ́ má lọ wá kó má lọ bọ́ kó má lọ dé kó má lọ kó má lọ yọ lẹ́yìn kó fún ọmọ kínní ọmọ orogun tí mọ́mí adébíyìnkẹ́ mú dání náà yẹn kó kò wò mọ́ ẹ lórí ìwáyì kò ní dá fún ẹ ọmọ sọjọ́ lọ́wọ́ yọyọ ayé ò ní dá kò ní káfẹ́ni tó bí ẹ lófo ni kò kò mú ẹ lórí kò fún ẹ kòí kòí kòí kòí kò wọlé gbogbo ṣe kúrú yẹn kó tún wá di rárá sí ẹ̀rù wá ń bà àṣàbí ìbàdàn ṣe ṣe ń gbọ́ mi ṣe èèyàn ń gbọ́ mi ẹ mo máa ṣe polówó ń sìn kírèmù tá à ń tà kírèmù wo ló ń ta ṣé wo ló ní kírèmù ni kírèmù ẹ kírèmù wa ẹ à ń ṣe séèsì lọ́wọ́ à ń ṣe ọ́fà lọ́wọ́ four days ni o jẹ́rí ó wá ń ṣàwáwí àwáwí àwáwí ó wá ń tẹnumọ́rọ̀ advert yẹn lẹ́ẹ̀mẹ́wàá ó wá ń tẹnumọ́ advert yẹn lẹ́ẹ̀mẹ́wàá pé ẹ ẹ four days ní promo yẹn o ẹ tètè lọ rà o ẹ tètè lọ rà o torí tẹ bá rà ní ọkìnrin wa ṣé wọ́n ló ní ní ìwọ́kọ́ ló ní kírìmù wọ́n kọ́ ló ní kírìmù wọ́n gbé kírìmù lé ẹ lọ́wọ́ errand boy ní ẹ wọ́n ní kó máa tà á kó lè máa rí nǹkan fi bọ́ aṣẹ́wó Zimbabwe ni wọ́n gbélé ẹ lọ́wọ́ kó máa tà á kó lè máa fi rí nǹkan bọ́ ọmọ kó lè máa fi níjà nínú ilé kó lè máa ṣẹ̀fọ́ kó lọ kó lè máa dín plantain kó lọ sọ́dọ̀ paki kó lè máa pín plantain bó ṣe máa pín plantain ń bẹ́ẹ̀ kó tún wà lọ máa pín ọ̀gẹ̀dẹ̀ lọ́dọ̀ wọn paki kó lè máa rí owó ṣe ni wọ́n fi gbé fún ẹ. Eh kírèmù wa promo yẹn tí n bá ti sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ advert yẹn tó ń sìn ṣe wá rí ọ̀rọ̀ àṣàbí ìbàdàn àṣàbí ìbàdàn ṣe rí ṣe rí ọmọ àṣàbí ìbàdàn yẹn ọmọ kọ́mọ ni o ọmọ kọ́mọ ni àṣàbí ìbàdàn yẹn o àwọn ó ń fagbó ó mú gbó ó ń fa sìgá ó mú òṣèlú ọmọ yẹn ìyá ẹ ṣàjà yìí yẹn ò lè sọ̀rọ̀ sókè. So ó wá fẹ́ sọ̀rọ̀ àṣà bí Ìbàdàn ó wá ó wá rọra ń sọ ẹ ẹ ṣe ṣe ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi máa tún ṣágbá tí ó wà á sọ̀rọ̀ wà á kàn sọ̀rọ̀ five wà á sọ̀rọ̀ two minutes wà á sáré five vat sí i nítorí ẹrù ń bá ẹ kí mọ̀mí Adébíyì kẹ́ máa yọ sí ẹ kọ́ má máa fi kó kó bó ń kó kọ́ má fi dẹ́ <laughs> mọ̀mí Adébíyì kẹ́ ẹ̀ náìsì <laughs> kò ná mọ̀mí Adébíyì kẹ́ kò dá o ẹ bọ̀bá yẹn ń bẹ̀rù kò bó ń kó yín ó wà rárá ń sọ̀rọ̀ àṣà àṣàbí ìbàdàn àṣàbí ìbàdàn ṣẹ́yìn èèyàn ò ni ẹ̀yìn èèyàn ẹ̀dẹ̀ kọ́mẹ́ǹtì ẹ̀ nọ́tìsì nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí ni ẹ̀ rí pé ẹ̀rù ń bà kò lè sọ̀rọ̀ àṣàbí ìbàdàn ó wá ń ké àṣàbí ìbàdàn kọ́ṣà kọ́ṣà lè sọ pé ọkùnrin ni wípé kọ́ má dàbí pé kò sọ̀rọ̀ àṣàbí ìbàdàn yẹn mọ́ ẹ̀rù ohun ẹ̀ ń gbọ̀n àṣàbí ìbàdàn àṣàbí ìbàdàn Ah, àṣàbí ìbàdàn kí làṣàbí ìbàdàn ṣe fún ẹ nítorí o fẹ́ bí fúrẹ́ǹdì ẹ̀ kò gbà fún ẹ o wá ní sínú bó ṣe ṣe fẹ́mi náà o wá fẹ́ máa bayé aláyé jẹ́ o fẹ́ bayé aláyé jẹ́ ni tí ò ṣẹ́ tí ò rò ẹ́ kò ṣe nǹkan kan fún ẹ o ṣàkùn pé torí pé o celebrate èèyàn kò kò kò tún bọ́ta kò ṣàtúnṣe ká fún kò ṣe ká fún ẹni tí ò ṣe nǹkan kan fún ẹ torí o ti believe pé kò ní wá sọ̀rọ̀ ẹ dẹ̀n wá shit ẹ wá búlì ẹ wá ṣèkà fún o ò dẹ̀ lè ṣèkà fún Abigail ìyàwó tiẹ̀ ìyàwó ẹ olóbò pẹ́ẹ́lí ìyàwó ẹ tẹ́ kó gbogbo òbu ẹ máa ń rùn ní tí gbogbo tí ò kì í fọ̀ dí olóòórùn gbogbo inú ilé ẹ ó rí jákujàku ò tí ẹ lè tó wàá wá gbágbá dáwọ̀ wàá wá gbá dá agbádá yẹn àwa rí kúńkú nínú agbádá yẹn àwa rí bí kúńkú wàá rí bí aṣọ tó wàá rí bí aṣọ tó fi ṣoṣù ká aṣọ tó bí aṣọ tó ń wé pọ̀ tó fi ṣoṣù ká wàá ká wàá di kákò nínú agbádá a máa máa jó a máa jó a máa jó ìjọ kan náà ló ṣe ṣó ló gbé nǹkan sínú ló ní ẹ kìíní kan ike kan ló gbé kẹkàn sẹ́yìn ló ń jó ó mọ bó ṣe rí lọ́jọ́ yẹn ó dàbí nǹkan tó ń jù sókè afá. ó dàbí nǹkan tó ń jù sínú òkè afá ọlọ́run ó dàbí nǹkan tó fi ń rúbọ nǹkan ìrúbọ bẹ́ẹ̀ ló ṣe rí ó dá lọ́kùnrin ó wọ̀wọ́ torí ẹ̀ ló ṣe rárá nàìjíríà fẹ́ ló ń ṣe sá fún ẹgbàá ti rí wà ẹ pé ọkùnrin olóṣó ni oṣónú gbogbo èèyàn lórí facebook yìí pátá ló ti bá jà tán o lọ́rẹ̀ẹ́ lórí facebook ẹjọ́ èèyàn ẹ bá máa ẹ bá máa ẹjọ́ àwọn tó bá mọ ẹni tó ti búlì ẹ bá mi list àwọn tó búlì mo fẹ́ máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ẹjọ́ ẹ̀yìn tèmi ẹ bá mi máa list ẹ̀ o búlì stargell number one o búlì àṣàbí ìbàdàn o búlì mọ́mí adébíyìnpá láṣọ àdúrà o búlì mọ́mí aláṣàbí ẹ́sà board o búlì sista dọ́kàsì Adeyinka. o búlì èjè o búlì eh, salabisi. mi ìrántí àwọn tó kù o búlì sista fọlákẹ́ o búlì yẹn o búlì jésè ta ló tún kù wọ́n pọ̀ mi ì lè rántí mi ò lè rántí wọ́n ti pọ̀ jù gbogbo wọn pátá ló ti bájà lórí social media yìí ló ti gbé fọ́tò fámìlì wọn wá ló ti gbé fọ́tò ẹbí wọn wá ló ti ló ti ló ti ṣe wọ́n ṣàbàṣàbà tí wọ́n ṣẹ́ ah Sọjí ọlọ́run ó yẹ ó yẹ ó ó ó ìwọ gangan ló yẹ kó máa sá fún lórí social media yìí àwọn tó bá ń bẹ́ẹ̀ ṣe wọn tí mú ẹ pé ṣú ọ̀dàrà ni ẹ́ tí má ti pa chaati lọ ronú pìwàdà ó búlì sista jókòó tá a dé ó búlì sista àyìnkẹ́ èèyàn kan ní olùwàtòbẹ̀dẹ ṣẹ̀yẹ ṣẹ̀yẹ ní sista àyìnkẹ́ mi ìmọ̀ bóyá ó mi ó dà pé sista kwame náà ń kọ́ ṣé ó búlì ìrántí mọ́ torí nǹkan tí n bá rí mi ìfẹ́ máa sọ kí ló dé. ó búlì sista Helen ìwọ yìí náà ni wọ́n lọ́kùnrin yìí náà láàrin gbogbo wọn tó ṣáà ń búlé ọ̀tún wàá gé ọ̀tún jẹ wàá gé òsì jẹ wàá bù wọn lẹ́yìn ọrùn jẹ ìyàwó tí ẹ̀mí ìdẹ̀rí kó kó gbé wá rí kó wá búlì ẹ̀ rí mi rí kó caption fídíò ẹ̀ rí kó ní Abigail aṣẹ́wó kán mi ẹ̀ kó dẹ̀ sọ̀rọ̀ sí i ká dẹ̀ gbọ́ káwa náà dẹ̀ ní àmà ẹ má jà mọ́ ká dẹ̀ bá yín parí ẹ̀ ò gbé wá rí bẹ́ẹ̀ obìnrin olóbìnrin ni wàá búlì wàá báyé wọn jẹ́ irú èmi sìn kí ni mo sọ tó ti sáyé lọ gbé ìyá mi wá Sojí kí ni mo sọ tó ti ń sáré lọ ń gbé family family house kan wá tó ní family house mi ni àwọn tó mọ̀ mí délé gbogbo wọn kàn rẹ́rìn ni òbúlì zí màmá ẹni tí ò ṣẹ́ ẹni tí ò ṣẹ́ òbúlì wọn gbogbo èèyàn pátá ni èèyàn tí ò dáa lórí social media yìí kò sẹ́ni tó dáa everybody ni ò dáa ìwọ yìí nìkan ló dáa tọ́mọdé ti ṣe ṣóò fún ẹ wàá lọ́ọ́ máa pọlọ́pàá ó wíìkì nìyẹn ó búlì mọ́dá olórí comfort nígbà wo nìyẹn ah, Yinkus Aderinle ṣé are you are you sure about this? Eh? kí ló dé? kí ló dé? táṣọ ẹbọ tó wá aṣọ ẹbọ ṣọ ọ̀hẹ́ wọ́n tún ní ẹni ẹ̀dàgbẹ́ ni ẹni yìí mọ̀ ẹ̀gàn o ẹni tún ní olóòbúlì mọ́mi Lore Martins ìwọ yìí nìkan yìí ni gbogbo everybody pátá lórí social media gbogbo wọn pátá ló máa búlì tó bá dẹ̀ ti búlì èèyàn báyìí wà á lẹ́ni yẹn lọ́mọ àlè ni wà á ní ọmọ kò fún yẹn rí kó sọ pé èèyàn bímọ ọkọ rí ó any ẹni hundred percent sure okay thank you for listing the names. ah Sọjí ò ń ṣèyàn gidi ìkà ni ẹ mo máa débi lo ló fi tiẹ ránṣẹ́ kéèyàn kan èkìní kan ló fẹ́ ṣe kìíní kan kò sí nǹkan tó fẹ́ ṣe fún wọn wọn lẹ́sẹ̀ nínú ìlú yìí kò sí nǹkan tó fẹ́ ṣe sista ẹ wọn eh, eh, tún ní sista Vivian ò búlì sista Vivian ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ lórí chaati yìí kí ló dé òbúlì sista Ṣadé ah sọjí lọ yíwà padà yíwà ẹ padà change ìwà ẹ yíwà ẹ padà kó change ìwà ẹ gbéyàwó ẹ wá gbé aṣẹ́wó Zimbabwe tó fẹ́ mùyáǹkà àbí kí lorúkọ family wọn. okay ẹnìyí ní olúwatóbi adéṣeyẹ sọ pé stargate i'm eating sister mi he bully all the women on facebook okay ẹni ẹni kí n round them up ó ní mi need láti máa dárúkọ ó ní you bully all the women on facebook you bully tina ọmọ àmà aláṣẹ bí mọ́mí rosula náà ó tún ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yẹ́ you bully mọ́mí rosula you bully sister Moron moronfayo ah wo bó ṣe ń kọ líìsì Sọjí ìrònúpìwàdà òru ni mo á bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí nítorí pé nítorí pé o ṣàfẹ́ kan ra tírélà fún ẹ o ò dẹ̀ wá ní lọ́ọ̀kì nítorí lọ́ọ̀kì tó mú wá sílé ayé kò dáa ìtorí ìyá yẹn màmá rotila yẹn kò ra tí wọ́n ra kíní fẹ́ tó wọ́n ti wọ́n ti gbogbo yẹn ti mú ẹ́ wọ́n ti mú ẹ́ ló wá ń ṣe lára Dorcas sista Dorcas ò ń ṣe lára wọn ò ń bínú wọn ò ń bínú ẹni ẹlẹ́ni láìṣẹ̀ láìrù ẹ̀ ẹni tí ò bá ròyàn lọ́wọ́ lè ní ó lè dín lọ́la kó ròyàn lọ́wọ́ ìyẹn omi ìpè kó sọ wọ́n dọ̀tá àwọn gan lè fi try ẹ wò kán fi wo orú èèyàn tó jẹ́ bóyá o máa yájú sáwọn àbò ní yájú sáwọn kọ́ dẹ̀ wá rí pé ò yájú sí wọn kọ́ dẹ̀ ṣéǹjì máa ń dòun kọ́ dẹ̀ tún ràn ẹ́ lọ́wọ́ ẹni tí ò bá ròyàn lọ́wọ́ lè ní ó lè dín lọ́la kó ròyàn lọ́wọ́. ah Sọjí mi ní pẹ́ máa lọ ìbúlídùú rẹ̀ mi sùúrù tútù ah ó ti lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn átíìsì ló bá tán wọ́n lọ tún búlì rẹ̀ mí sùrùtù sọjí ọlọ́wọ́ kúkúkú díjàdíjà tòrò máa gbé kí ló dé kí ló fẹ́ tó bá dẹ̀ ń búlì wọn a máa sọ fún wọn call nine nine nine call one o oh one call one o oh two call two five five call imi kìíní kan call Igba. call lọ́ọ̀yà I will give you number to solicitor ẹnu ẹ̀ ni mo ti máa ń gbé gbogbo kìíní yẹn ìkà ni ẹ o sọjí ìkà ìkà ẹni bí ni ẹ ẹni bí tó ń gbénu ẹni bí ìkà ni ẹ́ ìkà gidi kò dẹ̀ sígbà tọ́lọ́run ò ní tì di aláṣejù bomi gbóná ó ti tásìkò tọ́lọ́run máa ti di aláṣejù tó máa ti bomi gbóná túlétúlé ni ẹ́ gbogbo ìjà tó ṣẹlẹ̀ láàrin bàbá Kàsálí àti mọ́mí ẹ́ sábọ̀dì wọ́n ló fà á ìwọ ló darí wọn rú gbogbo òjò orí social media yìí wàá gbọ́ teku wàá wí fẹ́ yẹ wàá ṣe e, gúrùpù kan lẹ́nu wàá tún bọ́ sí kejì wàá dẹ́rìn gbogbo wọn rú wàá báyé wọn jẹ́ wàá sọ̀rọ̀ sí wọn. ìwọ yìí ìbúlí lọ́yà mo tẹ̀ mo mọ ọmọ tí lọ́yà tó kún bọ̀ yẹn mo mọ ti lọ́yà okay gbogbo mi fún mi bàbá èjìdì and wife really yes wọ́n ní you bully mọ́dá gbogbo mi fún mi you bully bàbá èjìdì and wife You bullied lawyer Tokunbo. You bullied Sister Maureen. He even went to fight doctors at work in Thomas School. Can you imagine? Wọ́n ló tún lọ síbi iṣẹ́ èèyàn kí ló dẹ́nà kí ni tó ń ṣe ẹ́ kí ló da wèrè pè sí ẹ lára ni bó ṣe ń sọ náà nìyẹn pé wọ́n ti fún ẹ ládùn wọ́n ti fún wọ́n ti gba dírẹ́sì mi the same thing náà ló ń sọ lórí show Àṣàbí Ìbàdàn lẹ́ni pé o tún o mọ ibi tó ń gbé kí ló dé tẹ́ kí gbogbo show tiẹ̀ o mọ àdírẹ́sì èèyàn o mọ ibi tó ń gbé o mọ lè yẹ o mọ lè bàbẹ́ kí ló ń wá kí ló ń ṣe ẹ́ o má lọ ya wèrè kó má lọ bugi jẹ o má ya wèrè kó yí lórí kó bugi jẹ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n ní ìbúlí ah, mọ́mí adé Buhari really are you sure about this? Eh? ah Sọjí ó yẹ kó fọwọ́ bojú ni kó fi ọwọ́ kó fi bojú ó máa dírẹ́sì èèyàn ó mọ̀ pé tó bá máa dírẹ́sì èèyàn ní anywhere ní ní Europe àbí United Kingdom àbí America tó bá lọ síwájú ilé ẹni yẹn ó mọ̀ pé trespass ló ń pè é so ó mọ̀ wá jẹ́ kí n sọ nǹkan fún ẹ torí èmi máa mọ̀ nǹkan kan ẹ̀ láìtì nẹ tó bá lọ lé èèyàn tó lọ kọjá àyà rẹ tó lọ kan lẹ̀kùn ẹni yẹn tẹ́ni yẹn bá ṣe nǹkan tí ò dáa fún ẹ tó bá máa ṣèdájọ́ yẹn trespassing máa wà nínú ẹ o ẹni tó bá mọ nǹkan tí mò ń sọ kó show some love trespass ni o trespass tó bá fi lè lọ síwájú ilé èèyàn tó dúró síwájú ẹni ilé ẹnu yẹn o ti trespass sọ́wọ́ mọ́ ní o trespass ló ń pè é ó trespass ni tó bá lọ ṣe ṣe nǹkan tí ò dáa kí ló fẹ́ kí ló lé onílé fún torí pé wàtẹ̀yàn jọ ń jà tí wàtẹ̀yàn bá jọ ń jà lórí Facebook jẹ́ kó mọ lórí social media gbà á mọ́ra ìwọ náà bọ́ta kó bu kẹjọ búra yín èwo ni pé o fẹ́ lọ sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù o fẹ́ lọ lé onílé ẹ jẹ́ ká lọ lé onílé ẹ jẹ́ lọ sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹ jẹ́ ká lọ ṣe pé kíkí ló fẹ́ fi ṣe tó bá lọ lọlé onílé tẹ́niyẹn bá lọ ṣèkà fún ẹ ọmọ tó bá máa ṣèdájọ́ yẹn wọ́n á sọ pé trespass ni àwọn ẹlòmíì ọmọ nǹkan tí mò ń sọ yìí mò ń jẹ́ káwọn èèyàn wà wí ẹ̀ ń sìn tó bá kanlẹ̀kùn ilé onílé lọ bèrè lọ́wọ́ ẹni solicitor kò bèrè lọ́wọ́ ẹni lọ́ọ̀yà tó bá kan ilẹ̀kùn ilé onílé tó kan ilẹ̀kùn ilé onílé tẹ́niyẹn dẹ̀ ṣílẹ̀kùn tó ṣe nǹkan tí ò dáa fún ẹ trespass ni o trespass ló máa ń pè o torí tó mọ sọ pé ládírẹ́sì yẹn kan wàá lọ sá o fẹ́ ọ́dà oúnjẹ wàá ọ́dà oúnjẹ lọ́wọ́ ẹ̀ wàá gba oúnjẹ lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe wàá lọ ro oúnjẹ lọ́wọ́ ẹ̀ wàá ṣe kíní kan tó bá wà ro oúnjẹ lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ gbà kí ló fẹ́ kí nìyẹn kí nìyẹn kọ́ wa tó bá wá mọ àdírẹ́sì ẹ̀ jọ kí ló fẹ́ lọ ṣe fún ẹni ẹlẹ́ni ní àdírẹ́sì ẹ̀ àdírẹ́sì tèmi tó ló mọ̀ náà jọ kí ló fẹ́ fi ṣe ó wá mú lémi òun júwèé ẹ̀ ah Sọjí ò lè rọrùn wọ̀ ò lè ṣoríire ó wá ń jìwèé lẹ́kan ibì kan ló ń gbé o ibì kan ló ń gbé o ibi sáìdì ibi bàtà bá ti débi ẹ̀gbẹ́ báyìí ibi èṣù ń gbénu ẹ kò lè dáa fún ẹ Sọjí jíjà jíjà kòkò tẹ́tòrò máa gbè ó lè ṣu oríire ẹni bí ní ẹ láì ṣe pé nìyẹn ṣe ó ṣe nǹkan kan fún ẹ ó dẹ̀ wá sórí social media ibi ìgbà ni o ibi ìgbà yìí torí pé o ṣàfẹ́ ṣe ṣú o fẹ́ gbowó owó ibi tó fẹ́ gbà owó tó jẹ́ pé kò lè kò lè ṣe nǹkan re fún ẹ inú ilé ẹ̀ tó ti ń ṣe ṣó yẹn tó ń ba ya láyé jẹ́gọ́ ọmọ kó nǹkan tó ń ṣe yẹn a máa wọnú ara àwọn ọmọ ẹ lọ a máa wọnú ara àwọn ọmọ ẹ lọ a máa wọnú ara wọn lọ tọ́ba wá dọjọ́ iwájú tí nǹkan bá wá ń ṣe wọ́n wò wá nímọ̀ pé ẹ̀ṣẹ̀ tó dá látara obìnrin tí wọ́n ti bọ́ sí òwò tí wọ́n ti ṣépè fún ẹ láàrin ọ̀gànjọ́ òru wọn ò pé òun ló ń ṣe ẹ́ lára ẹlòmíì wàá ṣèkà fún un tó wàláì ẹlòmíì wàá bu kò ní wọ́ọ̀rì wàá ṣe gbáwà bẹ́ẹ̀ má lọ máa sọ o fẹ́ gbé ìyá èèyàn wá ẹlòmíì lè ṣe rẹ̀ léṣe nítorí ìyá ẹ̀ gbogbo obìnrin tó tó ń dárúkọ yìí mí ti lè bọ́ sí òòrùn kó ti ṣépè fún ẹ kó fọwọ́ sójú abẹ́ kó ṣépè fún ẹ pé báyìí ló máa rí fún àtọmọ àti everything kó fún ẹ lépè ìwọ ìlú wo òde aṣọ fún lépè lórí social media tó bá wọn bọ́ ṣe máa ń sọ̀rọ̀ ẹ nígboro mi fẹ́ dárúkọ eré àbí tó máa ń sọ̀rọ̀ ẹ wọ́n máa ń pè ẹ́ léṣù èṣù ló máa ń pè ẹ́ èṣù ni wọ́n máa ń pè ẹ́ lójú ariwo márùn kò bí wọ́n máa ń ṣe show tó hot wọn ò láìkẹ́ wọn ò fẹ́ràn ẹ rárá wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n láìdá nígboro pé bọ̀bọ̀ òṣì yẹn olóhùn ọlọ́wọ́ kúkúrú yẹn olóṣì máa a máa máa gbé àwọn nǹkan wa a máa ń lọ sórí iṣu ẹ̀ máa lọ orí burúkú tó ń ṣe ni olóṣì a máa rìkọ́ọ̀dù gbogbo èèyàn a máa gbé ìyàwó gbé bàbá wa ṣé àwọn mọ̀lẹ́bí ẹ̀ fámìlì ẹ̀ kò jọ́ lójú ni ọtọ́ máa ń sọ ń pa ènìyàn lójú arẹwà rò pé bóyá wọ́n wá ń kọ́mẹ́ǹtì àwọn tó dẹ̀ wá ń kọ́mẹ́ǹtì sọ́dún ẹ àwọn tó ń bá ẹni yẹn jà ni bóyá ń sìn o korúkọ mi sórí chaàtì ẹ o fẹ́ o fẹ́ o fẹ́ wá sọ̀rọ̀ mi àwọn tó ń bá mi jà wọn tó wà lórí fake profile àwọn ló máa lọ síbẹ̀ máa máa comment wọ́n máa fò sókè tí sàlá bá ń sọ̀rọ̀ mi àwọn tèmi àti wọn jọ ní misunderstanding wọn lọ wọn lọ sórí fake profile wọn lọ máa comment ń bẹ́ẹ̀ wọn máa ní ó yá play ilé sílé play ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ play mo kàn máa tí n bá ti ráwọn tó ń sọ bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ẹni tó mọ̀ mí rí ló ń sọ bẹ́ẹ̀ ẹni tó mọ̀ mí gangan ló ń sọ bẹ́ẹ̀ ẹ wà wà máa ní àwọn yẹn wà máa máa ṣépè fún ẹni yẹn ń bẹ nítorí pé wọ́n ń jà kí ló expect bẹ́ẹ̀ wọ́n wà máa máa ní wàá máa máa rò pé ṣẹ́ni ṣẹ́ni kọ́ ń kọ́mẹ́ǹtì láì dá nípa ẹ̀ ṣẹ́ni kọ́ ń kọ́mẹ́ǹtì òun mọ̀ pé wọ́n jọ wọ́n ń jà wọ́n ti jọ ní misunderstanding làwọn yẹn ṣe take opportunity yẹn láṣẹ wá sórí platform yẹn láti máa ní kọ́ máa bu èpè lẹ́ni yẹn lórí. ọmọ mi ní sọjú báyìí lọ o sọjí ọ̀rọ̀ díẹ̀ ló ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì ni mo kọ̀ wá fún ẹ lélẹ́yìn ni má máa sọ bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí social media má máa sọ mọ́ pé kò sẹ́ni tó lè fèsì lórí social media tó lè ta ni ẹ́ ò jẹ́ nísìnyí ò já mọ́ nǹkan kan bẹ́ẹ̀ náà ló parọ́ oralé kan sí Ireland oralé kan sí Mongoto oralé kan sí Manchester ẹ̀yìn o tún oralé kan sí Bolton o ti gbalé sí outside London ilé tó rà dà ìwọ iná ló máa sọ pé àwọn èèyàn wà ní council house kí ni ìwọ wà kí ló wà ìwọ iná ló máa lọ fẹ́ kó bá yàn gbogbo èèyàn ni ò ṣiṣẹ́ gbogbo èèyàn ló máa ní kò lọ bí iṣẹ́ so ṣe ó dìgbà téèyàn bá wọ aṣọ bí iṣẹ́ bíi tiẹ̀ bíi ọlọ́wọ́ kúkúǹkú bíi tiẹ̀ tó ń wa tírélà tó yẹ pé òun ló máa ba ayé ẹ̀ jẹ́ tírélà yẹn ló máa ba lé ayé ẹ̀ jẹ́ tó yẹ pé òun lòún wà ṣé gbogbo èèyàn ló máa jẹ orú tó yẹ pé òun máa wá tírélà lórí mọ́tòwé tó lè kú dànù at any time ṣé gbogbo èèyàn ló máa jọ̀wọ́ ní gbogbo èèyàn ni ò ṣiṣẹ́ gbogbo èèyàn ní à wọ́n ń gba kinní kan o gbogbo èèyàn ló ní gbogbo èèyàn ló wà nílé káńsù o gbogbo èèyàn káńsù ló ń gbé o káńsù àti ló ń gbé o ṣẹ̀dẹ̀ gbogbo ṣó ẹ kò ju pé immigration ṣó ẹ kò ju ọ̀rọ̀ ilé ńlá lọ ṣó ẹ kò ju pé wọ́n ń gbélé káńsù tẹ bá notice àwọn tó bá ń wo show ẹ gbogbo show ẹ ojú pé wọ́n ń gbélé council wọ́n ń ṣe immigration kan pọ̀ ọlọ́pàá kí wọ́n pe social kí wọ́n pe pé kínní kò change rí the same ni èṣù ẹni bí ni ẹ bó o ṣe lọ fún lọ́ọ̀yà tó kún bọ nìyẹn tó o bẹ̀rẹ̀ sí ní bá obìnrin yẹn jà. <laughs> thank you olúwatóbi aládéṣeyẹ sọ pé star girl forget we are all ilé sílé me sef i'm number one ilé sílé <clears throat> ló lè ṣe é. <laughs> àbí o ṣé yẹn wá jẹ́ nǹkan kan ilé sílé tí yẹn máa ń play àwọn àwọn tó wà lórí platform ẹ̀gbọ́n tí wọ́n á enjoy ẹ̀ gbogbo wọn máa ń ní kó play ẹ̀ kó play ẹ̀ kó play ẹ̀ ṣé mi mi ìrìnrìn ìdọ̀tí ń bẹ so ò bá máa play ilé sílé kó máa play lójoojúmọ́ bá yá àṣà tó bá yá àwọn ọmọ èèyàn ní láìkì ẹ̀ mọ́ tó bá ti play ẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ tó bá yá kò ní ní mínìmọ̀ ẹ̀yin aṣẹ́wó léèyàn kan ìsàlá ìwọ fẹ́ pé èèyàn kan láṣẹ́wó bó jẹ́ kí n tẹ gbàgbé ọ̀rọ̀ ohun yẹn torí mo ti mo sọ̀rọ̀ sí lánàá ẹ jẹ́ kí n ti fún òun jẹ lánàá ìsọjí ni mò ń fún jẹ lọ́wọ́ ìyẹn gídà sọ̀rọ̀ ẹ jọ ẹ máa ń fọ́ọ̀nù lórí social media ìṣá èèyàn kan fẹ́ control mi pé mi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí social media ah, ṣé wọ́n ló ń bọ́ mi ni àbí wọ́n ló ń gàrí mi ni ló máa ní mi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí social media fún kíni ah, sọjí lọ change ìwà ẹ lọ́ọ̀yà tó kún bọ̀ ìwọ ló tún sọ pé orúkọ báyìí ló ń kinní kan ló ṣàfẹ́ kó ó ṣáà ń wá nǹkan burúkú láti àti jẹ́ kó ṣẹlẹ̀ tí woman yẹn ìyá yẹn dé ran gbogbo àyàn lọ́wọ́ láti gbàwé ìyá dáadáa ó ṣàfẹ́ bayé ẹ̀jẹ̀ ìwọ náà ṣàlù gbọ́rọ̀ ìwà sórí social media tó fi ṣe kéèsì ẹ̀ ṣe kéèsì ẹ̀ ṣe kéèsì ẹ̀ títí tó tún wá sọ ó ti change orúkọ ẹ o ó ti change orúkọ ẹ o kàn lọ́wọ́ profile ẹ o ó ti change ẹ o ọ̀rọ̀ tó sọ ẹ ló jẹ́ kó change ẹ o ah Sọjí o ò lè rọrùn wọ̀ o ò lè rọrùn wọ̀ o ò lè rọrùn wọ̀ o ò lè rọrùn wọ̀ o ò lè rọrùn wọ̀ o láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìwọ iná ló máa gbá wọn pásítọ̀ oríṣiríṣi wá wàá parọ́ mọ́ wọn ìwọ iná ló gbé oko pásítọ̀ kan wá àgbàlagbà arúgbó ọjọ́ ó gbé wá oní oní oní olóńbá olóbáyàn sùn èèyàn ní pásítọ̀ o expect pé kí pásítọ̀ kókó pásítọ̀ má le ṣó pọ́síbù ni ẹ̀yin èèyàn ẹ̀ sọ̀rọ̀ ṣó pọ́síbù ni báwo ló kó pásítọ̀ ò ní le oko python máa le ìwọ yìí náà ló gbé wá pé kàn wò ó lórí social media mi ò gbọ́ rí kàn máa wo okó àgbàlagbà ah Sọjí. So lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta kò ní kọ́lọ́run kó dáríjì ẹ́ gbogbo ẹ̀dá tó ti ṣẹ̀ àwọn abiyamọ tó ti gbé wá sórí social media tí wọ́n ṣẹ̀ ẹ́ tó bá ti ń ṣe show tó bá ti lọ ń gbẹ́ni tí ò kì í ṣe four wine wòlíì tí ò ń ṣe four wine tí ò kì í ṣe fraud tí ò wá bí tó kàn fẹ́ torí pé ó fẹ́ spite ọmọ ẹ̀ tó kàn gbé wá sórí social media ah tó bá máa jẹ ìyá ìyá ẹ máa le ó lè jẹ pé lára ọmọ ló ti máa jẹ ó lè jẹ pé lára ọmọ ló ti máa yeah I remember Olifem Bumi he pretended that he is a lady to the man ah oh, thank you for reminding me I remembered àló lo wá lọ pretend fún wòlíì yẹn ó wá tún ṣe pé ó tún ṣe pé hello ẹ eh, ṣe máa fọkọ yín hàn mí máa yẹn mánu pásítọ̀ yẹn ni o ṣe máa fọkọ yín hàn mí ẹlẹ́ẹ̀láìkì mi alótún síwùn bí obìnrin ẹlẹ́ẹ̀láìkì mi bẹ́ẹ̀ ṣe ẹlẹ́ẹ̀láìkì mi yẹn máa fẹ́ kẹ́ gbóko yín jáde o ṣe máa gbé ẹkọ yín jáde bàbá ń bàbá náà ya gbóko jáde bàbá ń bàbá sáré gbóko jáde ọba tó dá aráàlú òyìnbó èèyàn ní bàbá ń bàbá yẹn nu èèyàn ní ẹlẹ́run ara ní ọdún ọ̀nà bàbá yẹn ṣe mistéèkì ẹlẹ́ran bàbá ya gbókó jáde kò mọ̀ pọ́wọ́ ọlọ́wọ́ kúkúǹkú lòún gbókó sí oní kámẹ́rà ìsọnù oní cctv ó ti ló ti kámẹ́rà bàbá yẹn káram káram káram ló ti kámẹ́rà ojú oko bàbá yẹn ló ṣe bí obìnrin ah èṣù ń gbé inú ẹ sọjí ọlọ́wọ́ kúkúǹkú tó bá sùn ní alẹ́ yí sọ̀tún yí sósì kó wo ọ̀rọ̀ tí èmi ẹ̀rí tó sì ń ta gé adéṣẹ́wà tí mo sọ fún ẹ lálẹ́ yìí jáwọ́ jáwọ́ kó má lọ pàdé wọ́tálù ẹ̀ jáwọ́ eléyìí tó ṣe tó ó gbé okó bàbá yẹn ó gbé wá fún wọn sórí social media ní pé kán wo okó ẹ̀ kí ló dé lórí pé ó fẹ́ ṣe ṣóò ṣé dandan ni kó ṣe irú àwọn ṣóò bẹ́ẹ̀ yẹn ni kílé tó wá nǹkan gidi sọ rí kílẹ̀ tó lè ṣe motivational chat táwọn èèyàn máa benefit nínú ẹ̀ àfi kó o ṣáà máa ro nǹkan èṣù akàn jókòó sínú tírélà yẹn tó bá ti jókòó sínú tírélà yẹn wàá máa pé ẹ jẹ́ kí n pe wòlíì kan kí n ṣe bẹ́ẹ̀ ni pé obìnrin ni mí kí n sọ pé dáàdì sọ pé ẹ láìkì mi oko tí máa ń láìkì mi fẹ́ wò bóyá oko yín dàbí irú oko tí máa ń fẹ́ òkè ó yá ṣe máa wá gbé síta bàbá yẹn náà wá ní ẹ máa gbé síta làwọn bàbá ń bá bàbá gbóko bọ́ta ní wèrè orí CCTV ló bá capture oko pàkà ló gbé wá sórí social media ẹni bí ni ẹ́ ẹni bí ní mo dẹ̀ mọ̀ pé ó kó bàbá yẹn ó máa wà lọ́wọ́ ẹ̀ di fún bíi fifty years ó máa tọ́jú ẹ̀ ni wàá tún fi sínú freezer wàá freeze ẹ̀ kó má bàa bàjẹ́ torí jọ́ tó bá tún máa fẹ́ lò again nǹkan mélòó ló fẹ́ kó sínú sínú sínú space yẹ. Eh? nǹkan mélòó ló fẹ́ máa store òjọ́ nǹkan mélòó ló fẹ́ store òjọ́ ṣàṣàbí ìbàdàn pé ẹ o store ẹ ṣàgẹ̀ o store ẹ yàrá bàbá aláṣàdúrà o store ẹ ẹsàbọ̀dù o store ẹ sàlá o store ẹ mọ́milágbájá o store ẹ sísá dọ̀kásì o store ẹ sísá lágbájá o store ẹ gbogbo nǹkan wà sèvù ẹ ní ṣẹ́nu lẹ́yìn náà ló ń sèvù gbogbo ẹ̀ sí ní àbíbó ló ń sèvù ẹ̀ sí kí ló fẹ́ fi ṣe é ibi iṣẹ́ ẹ gan gbogbo àwọn ọ̀gá ẹ gbogbo nǹkan tó ń bá ń ṣe wà á ti sèèvù ẹ láti fi kó bá wọn kẹ́kọ́ ṣàpè kinní kan kàn báyé gbogbo èèyàn jẹ́ ah Sọjí ìkànnì ẹ mi ní sọ̀rọ̀ jù ìkà ìkà èèyàn ni ẹ tí wàá ti di lọ́la ń sìn ẹ ẹ ẹ àwa máa play orin orin kan tó máa orin kan tó máa ń play ó tó bá ti fẹ́ ṣe ṣóò ibi ló máa máa play orin yẹn

dín wèrè tó bá play ẹ̀ tán yeah hello good afternoon good morning everyone yeah kíní kan kí n tó bẹ̀rẹ̀ show yìí máa polówó cream torí ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ lòun òun láti polówó cream yẹn torí tóun bá polówó dáadáa wọn ò ní fóun lówó àwa kọ́ polówó yẹn tó bá ti polówó yẹn tán àwa bẹ̀rẹ̀ ẹ ṣe mọ̀ pé lórí kéèsì ọ̀rọ̀ àṣàbí tí mo ti ń sọ láti jẹta ṣé mọ̀ pé mo ti sọ lọ́jọ́ méjì nsìn mo tún ní sọ fún yín pé màmá yín jẹ́ ní ẹ̀ẹ́nì nsìn a máa tún ṣe ọjọ́ kẹta lè ní so àwọn ọ̀rọ̀ kan náà wà tí mo rìkọ́ọ̀dù tí mo tún fẹ́ play fún yín torí mo rí i pé wọ́n náà mo ṣì èyí tó ń pè ní ọmọ Tósìn yẹn tó lóun star goat yẹn star nonsense yẹn ìyẹn náà bọ́ta ó ṣe wérewère lánàá ó ń sọ̀rọ̀ jákujàku so nítorí nǹkan tó ó sọ yẹn ẹ nísìnyìí ẹ̀yin tèmi ṣó ta máa ṣe lé ní ṣó èyí máa dá lórí Àṣàbí Ìbàdàn àti ọmọ star idiot yẹn la máa ṣe lénìí so lénìí a fẹ́ nǹkan tá a fẹ́ gbé wá lénìí ni wípé a fẹ́ gbé òbò star idiot yẹn wá lénìí òbò ẹ̀ la fẹ́ wá fi hàn lórí social media lénìí tàbá dẹ̀ tún fi òbò social so star idiot yẹn hàn àá tún wá play another note àṣàbí ẹ jọ kí ló fẹ́ fi ṣe é kí ló fẹ́ fi ṣe gbogbo ara ayé ẹ gbà mí ẹ bá mi bèrè pé kí lọmọkùnrin yìí fẹ́ fi ṣe nítorí owó Facebook ẹ a máa máa yín jẹ́ ní o a máa máa yín ṣáàtì yẹn jẹ́ ní o nítorí màmá wọn màmá wọn màmá wọn yẹn kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà tó o bá dẹ̀ ṣe fẹ́ gbọ́ tó fẹ́ gbà yẹn ẹ mo máa dì pẹ̀lú gbogbo wọn ni mo máa dì pẹ̀lú gbogbo wọn ni màmá ẹ wo ni ò fẹ́ gbọ́ ni ò fẹ́ gbà ó ẹ rí pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lẹ wà restless sórí kí màmá máa ṣe ṣáàtì yín lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ bẹ́ẹ̀yìn ojoojúmọ́ ni DKY gan mi ìrò pé bóyá òun ń ṣe ṣáàtì bẹ́ẹ̀ yẹn lójoojúmọ́ mi ìrò pé bóyá ó ń ṣe bẹ́ẹ̀ yẹn mi mo yìí máa strike torí mi ò mi ò mi ò mo fẹ́ wo òun náà bóyá ó máa ń ṣe bẹ́ẹ̀ mi tí ì gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa mo fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ náà bẹ́ẹ̀ mo gbọ́ téèyàn kan sọ pé bọ́dà kan ní òun ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ń ṣe máa ń ṣe pé ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ìjà ìjà ìjà ìjà ìjà ìjà ìjà àfikẹ́ṣà bà nǹkan jẹ́ ni ọlọ́wọ́ kúkú ń kú mi ìsọjú báyìí lọ fún ẹ lálẹ́ ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ ó máa kì í ṣe ojoojúmọ́ lèèyàn máa wá ń gbó síta fúnkẹ́ adébíyì ojoojúmọ́ kọ́ lèèyàn máa ń gbó ìgbà míì máa ń wà èèyàn máa báyàn sọ̀rọ̀ yẹn àjọ dialogue ẹjọ sọ̀rọ̀ ńgbà mi kì í ṣe ojoojúmọ́ lèèyàn máa ń gbó mo lè bọ́ síta lọ́la kí n tún bẹ̀rẹ̀ kí n gbó lọ́la kí n máa sọ tó wù mí bẹ́ẹ̀ lẹ́ni bí mind mi ṣe ṣe ṣó ni mo ṣe ṣe lẹ́ni. sọjí tí má ti pa ṣó wo ògiri kó wo sánmọ̀ kó wo everywhere túwà ara ẹ ṣe ó ti pọ̀ jù fún ẹ oníyàwó tiẹ̀ obìnrin ló bí ẹ sílé ayé obìnrin ló bí ẹ sílé ayé ojú obìnrin ló gbà jáde tí wọn ò bá dẹ̀ gbójú màmá ẹ jáde wọ́n gbé ẹ jáde pẹ̀lú abẹ ni bóyá wọ́n gbé ẹ jáde pẹ̀lú abẹ àmọ́ inú obìnrin náà ló sùn yé máa mo kàn fẹ́ sọ fún ẹ kí n tó end chat yìí yé wá yẹ̀yẹ́ obìnrin mọ́ lórí social media tó bá fẹ́ bèèbú bèèbú bú èébú ọmọ òṣì ọmọ rádaràda aṣẹ́wó ni wọ́n ti bá sùn onírèdèrèdè ni aláràkà ni eh, wọ́n bá sùn gan-an gbogbo ayé ló ti bá sùn everybody mọ̀ yẹn fine bẹ́ẹ̀ pé o ò nílé o ò mẹ́ búńbú ẹ má wọrí àdírẹ́sì ẹ̀ wọ́n ti fún mi ládírẹ́sì ẹ̀ o mọ̀ kí nǹkan tó ń ṣe yẹn nǹkan tó bá máa díù pẹ̀lú ẹ legally <laughs> nǹkan tó máa ń sọ pé o ní àdírẹ́sì gbẹ́ o ní àdírẹ́sì àwo o má lọ fi kó bá rẹ lọ́jọ́ kan mo kàn fi sọ̀rọ̀ fún ẹ ní o ìdí mo ìsọ̀bẹ̀ fọ́ fún ẹ ní pé bóyá ẹni tó sọ̀rọ̀ ẹni yẹn lọ́jọ́ yẹn tó kàn sọ pé ládírẹ́sì ẹ̀ bóyá nǹkan kan wá lọ ṣẹlẹ̀ ṣé mo kí wo dẹ̀ ti ṣe ṣóò tó lò ládírẹ́sì ẹ̀ ìwọ ni first person tó máa kọ́kọ́ gbé o ọlọ́run máa jẹ́ àríkò sí dáadáa everybody máa jáde ni ọlọ́run máa jẹ́ káríkò everybody máa jáde pé wọ́n máa wá ẹ wá wọ́n máa wá ẹ síta kò sí ni ó mọ̀ pé ìlú yìí tó bá jẹ́ pé helicopter wọ́n á gbé helicopter bọ́ta ọmọkẹ́ tí kéèsì bá le gan nílùú yìí wọ́n máa gbé helicopter jáde tí ìlú ìtàn tí wọ́n bá fẹ́ wá nǹkan tó bá yẹ pé kìíní yẹn ó di pé ó ti di ọkọ tó wọ́ọ̀sì gan ìlú yìí máa gbé helicopter bọ́ta ẹni tó bá mú nǹkan tí mò ń sọ á mọ̀ tó bá fẹ́ investigate o má lọ sọ̀rọ̀ ságbọ̀n lọ́jọ́ kọ́kọ́ lọ sọ pé o ládírẹ́sì èèyàn kan kí nǹkan lọ́lọ́ má jẹ́ ká rí kọ́ kí wọ́n jẹ́ pé wọ́n ṣe o ṣọ́ra ṣe onígbà oláwo gbogbo àdírẹ́sì èèyàn ló ní lọ́wọ́ ìwọ ni first person tó máa ń kóró kó bóyá wo ló lọ ṣe nǹkan fẹ́ nìyẹn kí ló fẹ́ fà àdírẹ́sì ọlọ́nílé ṣe kí ló ń wẹ́yàn lọlé fún tí wàá tẹ̀yìn ọbàjọ́ ń jà lórí social media bú kí wọn náà bú orí ẹ ò pé orí wọn náà dàrú tó bá sọ pé mi ò pé mí náà lórí ẹ dàrú tó bá ní mò ń ṣe èrè mí náà ni kò ní dáa fún ẹ tó bá ní kò ní dáa fún mi kémi náà ní ayé ẹ wò ikú apá bàbá ńlá kó bàbá ẹ ìwọ náà sọ pé ìyáláyà ẹ kò ní ṣoríire èmi náà ní àfúrò ẹ ó ń rùn ìwọ náà bẹ́mi náà padà kó ní ayé ẹ ò ní dákẹ́mi náà ní kò ní ṣòwò náà ò ní ṣoríire fine everybody everybody á wò ó everybody tó bá ń gbé tíì dání wọn á mu tíì wọn everybody tó bá gbé ìgò dání ọtí dání wọn á mu anybody tó bá gbé ẹran dídí dání wọn á jẹ wọn á rẹ́rìn-ín wọn á kúrò bẹ́ẹ̀ ó tún dọ̀la nìyẹn tó bá dẹ̀ tún dé lọ́jọ́ kejì náà bá tún fẹ́ bú mi tó bá fẹ́ bú ẹ nìyẹn ah, ah. mò ń bọ̀ o èèyàn kan kọ̀ kankan síbi o a woman called just made a threat that she can receive she received an inbox message concerning Dr. Adenka the woman said she will use minutes to keep on Facebook. Please, can you all go to this woman page and download the chat? She lives in ghetto in America. The deranged woman used her life to swear. Eh? kí ló lóun fẹ́ ṣe mí ò tí ì gbélé ẹjá kí n ṣe tán. Ẹ̀ẹ́n. I should uh, uh, please delete this message. Okay. Okay, it's deleted. Mo ti delete ẹ̀. mm so just be careful Sọjí ìjà Facebook kò le tó tó yẹn pé ká ẹ fẹ́ ká ká ká máa hàmù ara yín ẹ kó máa lọ lé ó fẹ́ lọ lé ó fẹ́ lọ bí ṣe èèyàn ó fẹ́ ṣe gbé kinní kan ó fẹ́ lọ báyàn ó fẹ́ lọ kí kò le tó tó yẹn bọ́ta tó bá bú ẹ bú ẹnìyẹn padà ò gbé kórí ni ọmọ èkó àtọ́fún kò ní da fún ìyá ẹ ẹ lákú bàbá láyà ẹ ò ní ṣoríire ìwọ náà bó padà pọ ìwọ aṣẹ́wó tó ń ṣẹ̀bá sùn tán ìwọ ló ṣì ìwọ tó yẹ kí gbogbo òbú ẹ máa ń jomi ní tíwọ tó wọn náà bá tó tẹmí èmi náà lè bu ẹ ah olóko kékeré ìwọ tó jẹ́ pé gbogbo kú ẹ gbogbo ẹ ń rùn ni èmi náà bú ẹ padà so yé yé máa máa máa wá kó máa sọ pé ó fẹ́ pọ̀ ọlọ́pàá ó fẹ́ pé kinní kan kò sẹ́ni tó kí ẹ̀ pẹ̀lú gbogbo ọlọ́pàá tó fẹ́ pé kó kó ṣì dànù kò sẹ́ni tó kí ẹ̀ pẹ̀lú gbogbo ọlọ́pàá ẹ̀ àtijọ́ tẹ ti ń pọ̀ ọlọ́pàá ta lọ́lọ́pàá ní kó má ṣe chaàtì békebèke ó wà lára ẹ wàá sọ pé ó fẹ́ gbèjà àwọn kan tó bá tún di lọ́la wàá tún bú wọn wàá tún nà wọ́n lẹ́gba wàá tún fi wọn ní kòbóńkò lára wáì wáì wáì wáì tó bá tún di lọ́túnla wà á tún fà wọ́n mọ́ra padà tó bá tún di ní ọjọ́ mẹ́rin wà á tún bú wọn láìláìlà wà á tún bú bu sódà wà á bù sí wọn lórí wà á tún fà wọn lórí tó bu sódà sí wọn lórí tó fà wọn lórí tó bá tún dọjọ́ karùn-ún wà á tún fà wọn mọ́ra padà èèyàn lè má ṣe mi mi gan máa sá mi kì í ṣe ẹranko bu sódà sí mi lórí ó fà mí lórí lẹ́nu ó fà mí mọ́ra èèyàn mú bílálà ó fi nà mí kò bó ń kò láìláìláì ó tún fà mí mọ́ra ó tún di lọ́tún la ó tún mú mi ó tẹ̀ mí ó gùn mí mọ́lẹ̀ ó tún fà mí mọ́ra màá sá mi ò fẹ́ tó bá jẹ́ wọ lolùgbà ló fẹ́ gbà mí fi mí lẹ̀ má gbà mí màá sá má gbà mí mi ìfẹ́ rú ìgbà bẹ́ẹ̀ yẹn òun ṣe mí òun gbà mí ló ń pe irú ẹ̀ tó yàn bá fẹ́ dúró tí èèyàn yàn dúró tí èèyàn bí ọmọ ogun ni bẹ́ẹ̀ bẹ́kẹ́ bẹ́kẹ́ bẹ́kẹ́ bẹ́kẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí èyí tó true ń bẹ àwọn kan máa dì í mú pé yes nǹkan tí mo sọ òótọ́ ni Sọjí ọmọ o láti change ìwà ẹ gan ìwà ẹ ló wọ̀sì jù lórí social media yìí ìwọ dẹ̀ ló lò dá gbogbo nǹkan ti bàjẹ́ fún ẹ òun wa tírélà wàá máa ní gbogbo èèyàn kò sẹ́ni tó ń ṣiṣẹ́ kò sẹ́ni gbogbo èèyàn ní òṣìṣẹ́ gbogbo èèyàn ni ó ń yáwó gbogbo èèyàn ló ń ṣe pé kinní kan èèyàn ẹni tó ẹni tó bá tó bá búròkì lè yáwó lọ́wọ́ èèyàn kí wàá ní bàbàrà nú ẹ̀ kí wàá ní nǹkan táyé òrírí ṣé yẹn jẹ́ nǹkan tó òrírí ni èèyàn kan yáwó èèyàn kan ṣe gbé kan adúpẹ́ lọ́wọ́ èèyàn tó ṣoore bet at least kò yẹ kó máa ká máa gbé gbogbo kòkó bẹ́ẹ̀ yẹn wá sórí social media kó máa play recording oh ní ìdẹ̀ ìwà ìkànnì mo mọ̀ pé lọ́la wà tó bàtà o tún fẹ́ yin jẹ ni o o tún fẹ́ yin jẹ ni o torí kẹ́rù ba lè wá wù ẹ̀ ọmọ go get off jọ mi ò tiẹ̀ mí ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ àmọ́ kó sọ pé bí àwọn lè fèsì àwọn lè bẹ́ẹ̀ ta ni ẹ́ ò já mọ́ anything ìwọ lo bíntí lo wẹ́ jù lo bì lójú lórí social media yìí mo wá ẹ tì mo wá ẹ mi ò rí ẹ jákujàku. Jaku, jaku wà á báyànjà wà á fẹ́ kí inú ilé ẹni yẹn dàrú wà á dẹ́rìn àtọkọ ọkọ àti ìyàwó rú wà á dẹ́rìn fámílì àti fámílì rú wà á gbogbo àwọn èèyàn rú wà ní kàn gba kàn ṣe gbá kàn ṣàwo inú ilé tí wọ́n ń gbé ta ilé kí wàá ní o torí gbogbo èèyàn ló ń gbélé káńsù màmá ẹ sábọ̀dù náà ìkíní kan ló ń gbé lòṣì bye.